mo lọ sí ń bọ̀. irú ìbéèrè wo ni èwo la mọ̀rọ̀ bí ní ọ̀yọ́ àtètè mọ́lẹ́ àbí ibo ìlú wọn ti ń bọ̀ kí ló wá ṣe ń bí. ta ló ní báàgì. báàgì. mi mọ àìjẹ wa èmi ni mo ní kí ni èmi ni mo ní báàgì. àbí kan ṣí ẹ ṣó rẹ o sọ̀rọ̀ èmi ni mo fẹ́ síbi o mo fẹ́ síbi àwọn ọlọ́tọ̀ mẹ́ẹ̀ ni wọ́n lè gbé síbi olóko ló bí gbé ta lójú báyìí èmi ni mo ní o fẹ́ fún mi èmi ni mo ní o bọ̀ fún mi abẹ́ fún mi lẹ́ o èmi ni mo ní o èmi ni mo ní o èmi ni mo ní o wọ́n ti tẹ̀mí ni o. àlá tí mo láì hmm. mo gbàdúrà pé kó wá sí ìmúṣẹ. Ah, ọkọ mi hmm. ah! owó ìpọ̀. Ọlọ́run jẹ́ kó wá sí ìmúṣẹ. tó bá rí nana mosco yẹ bó ṣe tóbi tó eh. ọwọ́ yẹ kúnú ẹ̀ pam ah, ah. làwọn á fà á múra wa lọ́wọ́. ẹ ah, gbà mí o aládùúgbò tani wẹrẹ. láǹfà múra wa lọ́wọ́. àwa náà ló máa jámọ́ lọ́wọ́. wáyà aládùúgbò ẹ̀dẹ̀gbà mi kẹ́ ẹ. ó ti sàn ariwo níbọ̀ wọ́n nǹkan ìsọlá kọ́ nìyẹn ta ló bá káṣọ. èmi ni má bínú òjò ń rọ̀ ń gbà yẹn ni mo lè lọ síta mo lè rí pàṣọ yẹn wà ń bẹ̀ ni mo ṣe bá. mo ń ṣàánú ìrọ aṣọ ẹ̀dá. ó wà ń bí. dèdè dèdè lọkọ lọkọ kára lọkọ fún jẹjẹrẹ. ẹ fúru àwọn ìbẹ́yìn wo wo wa dúró èpè tó ti múlẹ̀ báyìí kó kó kó kó já. ẹ gbà mí o. àǹtí. Um, um, auntie, àwa la. Eh, èmi ni mo ka ẹ má bínú òjò fẹ́ràn gbà yẹn ni so gbogbo ilé tẹ̀ ń wo after gbà tó dé yẹn náà ṣe wàá sá padà ẹ má bínú. ẹ dá ẹ dúró ẹ jọ ṣé mo rán yín ṣẹ́ ni no no no ṣé mo rán yín ṣẹ́ kẹ́ bá mi kó aṣọ tí mo sa sórí wáyà ni ẹnu ṣùgbọ́n ṣé ẹ̀ ṣe àtìgbè wọnú lẹ́yìn. ẹ mú ti káwọ́. Ah, ìdúró yé yé ayé mi tèmi bá mi ẹ kó aṣọ tèmi wọnú inú ilé yín tó jẹ́ pé ìdùnnú kúrò orí bẹ́ẹ̀dì àti orí ṣíà yín yẹn ẹ wá lọ ṣé kò fẹ́ dà fún yín ni ẹ dúró lọ ṣé èmi mọ kó báyìí kí ni kí ni kí ló ń ṣe yín ẹ̀yin ẹ̀dọ́ náà ọkọ orí burúkú tẹ fẹ́ tó jẹ́ pé jalo bí push and start kick me and kick you lẹ́jọ́ bára yín fànulé lẹ́wọ́ fọ ọkọ̀ aṣọ tèmi ṣé mo yẹ tí mo ra aṣọ yẹn ni ẹ ṣì ṣì ṣì ṣé mo yẹ tí mo rà kò tiẹ̀ kò dùn mí fún yín ṣé níbẹ̀ ìwà ìbẹ̀yìn máa bá kú lélẹ̀ ẹ lè fail ẹ lè pass inú ilé yìí náà lè máa kú sí ṣé rí èmi o èmi àti sweetheart mi a máa tó kó lọ sí mansion tá nǹkan a máa fi ilẹ̀ sínú ilé yẹn lórí olórí burúkú talakania bẹ́ẹ̀ máa bá kulẹ̀ wáyé. Kọ́insọ́lá. kí ni. Hmm? gba aṣọ ẹ lọ́wọ́ wọn kó máa bọ̀ nulẹ̀. níbo. o gbọ́ nǹkan tí mo sọ gba aṣọ ẹ yẹn lọ́wọ́ wọn kó máa bọ̀. kí n gbà. ṣé o gbọ́ nǹkan tí mo sọ ni. má pé èmi níyàwó bàbá. Ah, ah. má pé tèmi níyàwó gbọ́ kó sì kúrò jàre. ìyàwó yẹ mí mo ta ká hmm, má pé tèmi níyàwó má pé tèmi níyàwó má má pé tèmi níyàwó. Kọ́ńsọ́lá ah, ah. ibi ó ibi bá ṣe bí ẹrú la ṣe bí ọmọ kí ló dé tó ń ṣe báyìí ojú wíńdò ni mo ti ń yọjú ẹ látàárọ̀ tó bẹ̀rẹ̀ sí ní bú màá yẹn àtọkọ ẹ kí ló ṣe fún ẹ o kò bẹ̀rẹ̀ sí ní fún wọn ṣe èyí tó ń ṣépè fún wọn kò dáná Um, darling point of correction bí a ṣe bí ẹrú kọ́ la ṣe bí ọmọ gidi ẹ má lọ máa fi ikú wé oorun rárá náà kó jọra wọn náà àwọn pípì ti bá ìṣẹ́ mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu Ah, ah, ẹ tiẹ̀ dúró lọ mọ́tò orí burúkú tó tiẹ̀ wá tó yẹ kó lọ tàdánù kó fowó ẹ̀ ra sweet ọkọ ń wà ìyàwó ń tì kò make sense now ọwọ́n tálákà ò ṣẹ̀wọ̀n lórí burúkú. ó ti ó ti yẹ kí ẹ kó múra sí jọgbọ́n èmi ń lọ síbi iṣẹ́ náà tí máa lọ síbi iṣẹ́ kó bẹ̀rẹ̀ sí ní tún lọ jà ṣùgbọ́n kó bẹ̀rẹ̀ sí ní bá wọn jà tí màá dé lálẹ́ kan tún sọ fún mi pé ìjà ló bẹ̀rẹ̀ sí níjà nígbà tí mo jáde ṣùgbọ́n mi dẹ̀ mọ̀ nǹkan mi mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ náà mi mọ̀ nǹkan tá fi yàtọ̀ sáwọn náà ṣé kò ń ṣe ibìkan náà ni gbogbo àjọ ń gbé pọ̀ ni tiẹ̀ náà mi mọ̀ bí tóun náà ń gbé níbo lọkọ tiẹ̀ náà ń gbé kì í ṣe bí lèmi àti wọn jọ tó gbọ́ wọn ẹ̀mí àwa bẹ́tà wọn ẹ wọn. ṣáà ẹ jọ fún mi lákàrà one fifty. ẹ ní sùúrù àwọn tẹ bá ń lẹ jẹ́ kí n dá wọn lóhùn nù. ìyẹn dayọ ẹ jẹ mọ ìjọba ìjọba ìjọba ìjọba. ah kíre. kí ni. iyọ̀ lẹ ní àbákà ọjọ́ ò lẹ owó pálapàla yìí ah ẹ fẹ́ pa mí ni. alóńgẹ ṣọ́ ara ẹ o kí ni gbogbo orí burúkú kí ni gbogbo rọ́bìṣì ṣó ní kẹ́mú wọn wánú ẹgbẹ́ ni àbẹ́ fi ẹ fẹ́ fi wá ṣọ̀gbọ̀n owó. mo yàn wá bíi ti báwo. kò sí yọ̀ náà ó yá ẹbí ìtẹ̀ fẹ́ gbọ̀ngàn kẹ́ bá mi mọ́wọ́ mi owó mi nísinsìn ẹ bá mi mọ́wọ́ mi. iyọ̀ bíi ti báwo ẹni sùúrù ṣẹ̀ṣẹ̀ ń ra àkàrà ń bíbà yìí ni ṣèbójú yín ni mo ṣe fẹ́ lẹ́wà àtolóróró tí mo ṣe sanwó fún láàárọ̀ yìí. sítórì ni gbogbo yẹn ẹ fún yàn lówó kòkó èmi sítórì ni gbogbo yìí tẹ̀sán ẹ mọ̀ pé lówó mi lẹ̀ lẹ́ fi fún owó wa lẹ́ ẹ fún mi lọ́wọ́ mi jọ. owó yín ibi tí báwo ẹ fọ́ ni kí ló ṣàkàrà kí ló ṣàkàrà ṣẹ̀ṣẹ̀ ń rà ń bí ni. dábàá fún mi lọ́wọ́ Ni mọ́tò owó tó ní máa dá sí náírà sí ó dẹ̀ pẹ̀tì ẹ bá mi lọ́wọ́ mi jọ ẹ jáwé mi. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ eh, bébì wọ́n wọ́n rà kàrà wọ́n ní iyọ̀ ọjà. iyọ̀ ọjà abẹ́ fi iyọ̀ ọjà. lọ́dẹ̀ náà wọ́n fẹ́ gbowó padà ojú wọn lẹ ni mo ṣe fowó wọn sanwó olóróró àtẹlẹwà. ẹ fọ́ àlọ́ wàjà rẹ. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù èló lówó tiyín. two hundred. ẹ̀yin kọ́. three hundred naira lówó tiyín. four hundred naira lówó mi jàre. o ti fún mi lówó. lóòótọ́. olórí ibu ni. ọlẹ́ ti sùn ẹ máa lọ jàre. ẹ wo ẹ jẹ́ kí n lọ yàgà àwọn níbo mi jàre. àwọn olóòṣì. ẹ tọwọ́ bá pẹ́ mú wọ́n jáde. ẹ ṣe sùúrù ẹ jọ ẹ má kàn ẹ má kàn mí lójú ẹ ṣe sùúrù. ẹ gbà three hundred two hundred. Ah, ah, kí ló dé tẹ fi máa so wá pọ̀ àjọ wa náà irú béèrè wèrè wo nìyẹn máa ṣe so yín pọ̀ ẹ má lọ ẹ má lọ bọ́ sí kẹ pé owó fúnra yín ẹ tún gbowó tán ẹ tún ní kinní. ẹ má wọrí àtúnwá lorúkọ yín máa kọ́ àwọn èèyàn wá bẹ́ẹ̀ ó dẹ̀ máa da bíbà yìí wò ó dẹ̀ pé ìfẹ́ tàkàrà ń bíbà yìí mọ́ ẹ má wọrí. wá lé mi wá lé mi adarí pọ́n. kí ni gbogbo kí ni tó mọ gbogbo ilé ìbáyìí bá ṣe inú ògbìn ọ̀tẹ̀ wo lélẹ̀ bá ṣe ń pàkan ni mí ń rú jáde mo ṣe ní kí n wá bẹ́ẹ̀ ni mọ́tò dákúdájí ló ń ṣe látàárọ̀ mi ò rí nǹkan kan pa seven hundred tí mo jẹjà pala tuntun yọ five hundred fún wọn yẹn. Ah, ah. ìyá aláríyá ó bá kò yí ẹkú ogun rẹ. ẹ mọ dọ̀bálẹ̀ kí ni ìdọ̀bálẹ̀ ṣe wà jáde. màdàbẹ̀jọ èyí sáyé ni mo bá ní ẹjọ́ o wọ́n yí òòsàbọ̀ ọba lè gbè mí ṣèmi bọ̀ ọ̀sẹ̀ bá mi. nígbè kó jẹ́ pé deliver rẹ̀ ẹ̀ ẹ̀ ayé láti bí ọjọ́ mélòó kan bẹ́ẹ̀ ó kúkú tẹ́ mi lọ́rùn kó bá mú kí mọ́tò mi rárá sà ẹ má ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ṣe rí mọ́tò yìí gan láti bí ọjọ́ mélòó nsìn ẹ ti ẹrọ mi sí ni kò sálàáfíà kan tó péye lára mọ́tò yìí bó ṣe wà ní. sọ̀gbọ́nà rẹ lọ àǹtí ayé rẹ̀ àárọ̀ mi sí. ṣọ̀pọ̀nù ní gbáyé ẹ̀ sà. olórí burúkú ni ọ̀rẹ́ o ayé rẹ̀ àpàná rẹ̀ dájú madame ẹ̀ ṣe pé. ìpìlẹ̀ ń ṣe èwo tọrọ lèmi ń ṣàlàyé fún yín ni. yé ní í ṣe pé ní gbìgbì mo gbé mọ́tò kó èmi kò yá pé mo mọ̀ bí mo mi rọ́ mi kí mo ra mọ́tò bọ̀bẹ̀ níbí yé kí mo gbé kọ́niyàn wọn kò wá òkè rárá èmi gan tún náwó lé lórí gbogbo owó deliver gangan mo tún ná lé lórí bí ọbọ bí sáré ṣe wà ó yí bí ó yí bí àfi bígbà téèyàn yí tírélà èmi tí mi ní nǹkan kan lápá tẹ́lẹ̀ gbogbo apá mi déédéé bẹ̀rẹ̀ sí wú ni. ẹ tún gbọ́ tó ń mú sọ ẹ tún gbọ́ ọ̀rọ̀ yí láì ṣe tipa kéè ṣe yóò kó yan rì èmi kí mo mi wà mí gan mo mọ̀ yọ ọ̀rọ̀ yí ọ̀rọ̀ ti yá mi yí bẹ́ẹ̀ sọ̀pọ̀nà ẹ kò parọ́ o in fact èmi gan ni mo yá lówó tó fi tún mọ́tò yẹn ṣe ẹ wàá mọ̀ kó ti máa bẹ̀ yín fún sìn ẹ jọ nítorí ti ọlọ́run ẹ fún wa dìrọ̀lẹ́ ọ̀la. nǹkan dẹ̀ máa ń ṣe mí ni pé kí kọ́ndíṣọ́ọ̀nù yẹn bá ti ń ṣẹlẹ̀ bí yé èmi ìfẹ́ kí n máa ọ̀fẹ́ndì obìnrin torí obìnrin ni mọ́ mi alápẹ̀lẹ́ dẹ̀ ni ọ̀nìyàn kí ó jẹ́ mọ̀mọ́ ọ̀nìyàn. owó yẹn máa kàn yín lọ́wọ́ ó máa kàn yín lọ́wọ́ ẹ má wọ̀rí ẹ jọ. ṣùgbọ́n kébà yá tẹ̀ lọ́wọ́ lọ́la hmm, mọ̀dàmú ẹ máa dé àgàrí lọ́jọ́ yẹn ké bá tẹ̀mí lọ́ lọ́la sọ̀pọ̀nà agbáyé rẹ̀ á tó. sọ̀pọ̀n náà ní gbé ayé wa ẹjọ́ ẹjọ́. bí èsè pé mo kọ̀ bẹ́ẹ̀ sọ́ lọ́rọ̀ ni. ẹ ṣe ń tà. ni mo ṣe fẹ́ wo dìlífà ọjọ́ méjì san lọ́jọ́ kan báyìí ọtún náà ló bá ti dá fún bàbá yẹn. ọkọ mi báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó mọ̀ pé tí mi ì bá sọ̀rọ̀ fún bàbá yẹn bí mo ṣe sọ fún wọn yẹn wọ́n máa gba mọ́tò yẹn nídìí ẹ̀ ẹ́ torí ẹ̀ mo ṣe sọ bẹ́ẹ̀ fún un. ok nígbà tó sọ yẹn tán sí kí la fẹ́ ṣe ń sìn níbo mo ti fẹ́ rí kò rọrùn níbo níbo níbo la fẹ́ rí. àmàwa náà ni o kò síṣẹ́ tó rọrùn fún tálíkà o anywhere anyhow a máa wá ní o. wo lọ́wọ́ ta wà yí báyìí máa pàkàrà tì èmi á ṣe kọ̀ǹdọ́tọ̀ ìwà drive so simple wọn bó ṣe sọ so simple bẹ́ẹ̀ náà ló rò pé easy iṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ ló fẹ́nu yẹpẹrẹ pé bẹ́yìn ó rò pé iṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ jẹ́ iṣẹ́ tó rọrùn ni. wo bébì kò síṣẹ́ tó rọrùn fún tálíkà bẹ́ẹ̀ ni drive kì í ṣe kọ̀ǹdọ́tọ̀ so simple. ẹ a tó máa fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ní kówó yẹn ṣáà ti pé àbí tó bá tún gba mọ́tò ní jẹ́ǹsì níbo ni ká ti tún bẹ̀rẹ̀. ta ni yẹn. ta ni kí ló ṣẹlẹ̀. àwọn àyè ń ta n sì ní kéèyàn wọlé kéèyàn sí mi. àlọ́gbọ́n nǹkan tó fẹ́ sọ ni lọ́pọ̀ ní láńlẹ́dì ló tún dé yẹn. a bọ̀. ẹ ṣó yẹ kí n máa pe mítìnì nítorí owó iná bẹ́ẹ̀ ṣe pọ̀ tó nù léyìí ẹ lè ṣe arrangement àti máa san owó iná fúnra ara yín. Ah, ẹ tiẹ̀ wo màmá ṣe eré mi àtọkọ mi àwa ti san owó náà mi ò wá mọ àwọn wèrè tó kù tí wọn ti sọwọ nù màmá ẹ tiẹ̀ dúró nù ẹ má máa kó ẹranko mọ́ àwa èèyàn àwọn èèyàn pàtàkì báyìí kò yẹ kẹ́ máa kó àwọn ẹranko mọ́ wa nà. ẹ wo èèyàn tó bá mọ̀ pé òun ò tí ì sanwó náà nínú yín kó tètè san owó náà o ṣé kò tó mo sọ yẹ yín sí èmi lọ bí iṣẹ́ o mo tọrọ mo sọ fún yín sí o àdẹ pọ̀jù báyìí lọ ẹ. ẹ ẹ tiẹ̀ dúró nù èlò gan ni owó náà gan tí àwọn wèrè kan ò lóró sọ ná. ṣẹ́ri tí n bá dé láti ibi lọ rí pé anybody èèyàn tó ń jẹ́wọ́ náà ti sanwó náà èmi máa gorí òpó lọ máa lọ jáde ẹni ẹni o ah. mo tọrọ mo sọ fún yín sí. Mr. Majek ẹ má gun orí òpó ó dangerous ẹ nígbà tẹ kì í ṣe nípa. ẹ ẹ tiẹ̀ wò ṣebí àti ẹ̀mọ́ ẹni tó ń jẹ owó náà ṣebí àwọn fámìlì jalopy àwọn poverty people tó ń gbé lọ́wọ́ tálíkà ni àwọn náà ló ń jẹ owó náà ẹ tiẹ̀ gbọ́ náà ṣé dandan ló fi ń gbé nu ilé yìí ni. tẹ́ ẹ̀ bá dẹ̀mọ́ pẹ̀lẹ́ ló sọ ẹ̀ lè kúkúrò olóyè kẹ́ lọ́ máa gbé London Bridge ẹ̀yìn nìyí owó náà ẹ̀ lè rí sọ owó ọjẹ́ ẹ̀ lè rí kí ni problem yìí gangan náà. kí ni ẹ wo dádì ẹ fi wálẹ̀ má sọ fún mi pé kí n take easy fi mí lẹ̀. Ah, ẹ má ní kó take easy ẹ fi sílẹ̀ ẹ jẹ́ ó sọ̀rọ̀ àǹtí sálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ jọ ń torí tọ lọ́hùn. bébì o ti. ọ̀ní ọ̀ní jẹ́ kí n dín pẹ̀lú ẹ̀ ṣé ìwọ ni láńlẹ́dì ni ṣé ìwọ ni láńlẹ́dì wa torí kò jẹ́ mi mọ́ ń sìn kò jẹ́ mi. o need láti reply anybody. kí ni <laughs> rádaràda ẹ̀yin méjì lè ráyè pera yín bébì ẹ ń pera yín bébì ẹ ń tẹ́pẹ́ ẹ̀ tí jẹun lé ní ẹ̀ tẹ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe máa jẹun. ẹ tiẹ̀ máa ṣe sùúrù ẹ tiẹ̀ máa edit ọ̀rọ̀ yín làwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ wọn ṣẹ́ran. ẹ wo ẹgbẹ́ dídákẹ́jọ ṣe é ṣe é ṣé kò rẹ̀ ṣe é síìkì àtẹ̀yìnṣọ́ bọ̀ pé láìta mi ló wà. wọ́n ti lọ wí ẹ̀jù tó ah, lọ ya wèrè náà lọ́jọ́ lọ́jọ́ kọ ìsọra kí ni gbogbo ètò ọdọ wọn níta yẹn sọ fún mi kí ni gbogbo nǹkan tó ń ṣe níta yẹn lójú mi dúró náà àwọn tó yẹ kó jẹ́ ká rọra fi pẹ̀lẹ́kùtù ká fi béèrè owó lọ́wọ́ wọn ká lè fi gbà lọ́wọ́ wọn. ẹ dúró ṣé tí ojú akátá bá tiẹ̀ léwó ṣé ẹnu ọlọ́dìyẹ tiẹ̀ ló tọ́ sí ni. ẹ bọ dálì kò jọra wọn náà tálákà làwọn pípù yẹn ọkọ fẹẹ fi rẹ dẹrẹdẹrẹ wa lára náà kò make sense náà dúró náà ojú wo ni kò máa fi máa wò wá ládùúgbò tí ọlọ́pàá bá dé sí tó bá jáná ẹjọ́ kí la fẹ́ máa sọ ẹ tẹ̀ bá ti fi mílẹ̀ kí n sọ̀rọ̀ sí wọn kí n sọ̀rọ̀ sí wọn lákọ́ máa dúnú etí wọn àwọn olórí burúkú tálákà olóṣì olórí burúkú. bó tó yẹ kó ní style tá a fẹ́ fi gbowó ná lọ́wọ́ wọn àwọn tá a mọ̀ pé kò sí bá a ṣe sọ wọn ò ní fẹ́ san ẹ́ ó dé mójú gbogbo dé dárúsì ṣàtiwárò wọn náà ẹ̀gbà mo ẹ̀ o ṣọ́ ara mo forí mi pamọ́ sí bíbá ni ẹ́ o ti ẹ̀ bẹ̀rù mi o ti ẹ̀ tijú mi o bẹ̀rẹ̀ sí ní ja níta yẹn lójú mi ṣọ́ra ẹ o ọwọ́ díẹ̀díẹ̀ báyìí lára ń fẹ́ ni mo sọ fún ẹ yẹn ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ o. kí ni ṣé òun nítorí wẹ̀rẹ̀ ọkọ̀ ọpọlọ tó dàbí òkú ṣòkòtò ẹlẹ́ṣẹ̀ sọ̀rọ̀ sí mi àbí. ó ti ẹ̀dá ọlọ́rin ló jẹ o if not bí o bá ná stupid and bastard kúrò lára ẹ̀ olórí burúkú olóṣì tẹ bá ń gbọ́ mi níta kẹ bá gbọ́ mi dáadáa ọjọ́ bá ń gbọ́ mi nínú ẹ̀ kẹ bá gbọ́ mi tó bá tún di èmi àti tó bá fọwọ́ fọ́ dànù nìyẹn ọ́fíìsì ẹgbẹ́ tí kankan sí méjì olórí burúkú olóṣù àwọn tálákà olórí burúkú aláyé bàjẹ́ gbogbo má dàá kí ni ọkọ̀ ah, ah, ń wọ́ mi látàrí ọkọ̀ ń wọ́ mi látàrí ọ̀dọ̀ kí ló fẹ́. kí ni. èmi sùúrù èèyàn má bínú ìjọ nítorí tó lóhùn ṣe rí i kí n tó lè wá bá yín mo ti wò yín dáadáa pé reserved and eh, nínú compound wa yìí ẹ̀yin lè rí ṣe jù èmi náà mo mọ bó ṣe ń lọ mo mọ̀ pé yahoo nìyí ẹ kàn fi bíbá ìbojú tó dé àwọn ọlọ́pàá kó má bàa mú yín nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé ṣe rí mo fẹ́ kẹ́ yé mi àtọkọ mi ní fifty thousand so tó bá di ending èmi àtọkọ mi àkànṣe owó jọ pàdé wà kówó fún yín ẹjọ. fifty thousand naira ló fẹ́ nu bàbí one thousand naira ìṣòrí bó ṣe wà yìí bí ìwà tọkọ ẹ ṣe wà yìí tí bá fún yín ní fifty thousand naira in the next two years ó ṣọ́ fún mi pẹ́ lè rí san. ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má rò wá pé a máa sàn ọlọ́run a máa sàn. ẹ o mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣorí fifty k máa fún ẹ. ẹ ṣe mi mi nígbà bọ̀ máa fún ah, ẹ. máa fún ẹ ẹ o mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣorí rẹ́yìn tẹ gàbá yìí irú yìí gangan ni spec mi wọ́n máa ń láìkì yín gan mo máa ń kó yín mo máa ń gbọ́n yín ó ti yẹ yín sìn irú yín tẹ̀lé ẹ má mọ̀ bọ́ ṣe máa ń ká mọ́yàn ẹ má mọ̀ bọ́ ṣe máa ń ká kò bí ṣíkìn ó ti yẹ ẹ nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi ni wípé wàá sọ̀ra ẹ̀ di àwò èmi wàá sọ̀ra mi di àpá tí wọ́n fowó tọ́ rárá àtọ́ ó ti yẹ èèyàn tó máa ń lavish dẹ̀ máa wá mú ẹ máa fọ ẹ mọ́lẹ̀ gbòòsà ìtumọ̀. <laughs> o oh, try láti understand nǹkan tí mo sọ mo ṣe mọ̀ wípé ẹ̀ ní làákàyè ẹ ilé tó yẹ kẹ́ fi ní làákàyè ẹ ti fi kúrú ẹ kúrú lẹ kúrú náírà bíi vọ́ọ̀kì orí yín ti dàrú orí yín ó ti dàrú orí ẹ ò pé rárá mo rò bóyá onílàákàyè mo ṣe wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ah! orí yín ò pé ti já wèrè. ṣùgbọ́n pé mi ló ń bá sọ̀rọ̀ ṣá. bàbá ọdẹ yìí kọ iná yàtí ni wọ́n fẹ́ lọ. Eh! Ah, o ti rí fifty thousand ẹgbàá gbà yẹn ọdẹ òṣì kí fifty bẹ́ẹ̀ láì ja wèrè ṣé fifty billion ló yí sí láti rí. má pé tèmi níyàwó bàbá má pé tèmi níyàwó ìyàwó yẹn. tèmi ní ìyàwó. Eh, bros ẹ bá mi jókòó sí bíbá ẹ àyè kọ̀ńdọ́tọ̀ rẹ̀. ìwọ ló máa sọ ibi tí máa jókòó sínú mọ́tò ni ah, kí ló ah, ah. ni máa ń jókòó sí ẹ má bínú ẹ bá mi jókòó síbẹ̀ jẹ́ ká lè tè máa lọ ẹjọ́. àyè máa gba tápò kọ́lé gun nu o ṣí máa bọ́lẹ̀ fún ẹ̀ ní fọ́ọ̀nì má bọ̀ kí n láàpọ̀ ẹjọ́ mélòó lára ẹ. kó o tó ń sọ ẹ sẹ́yìn. yé lọ sẹ́yìn ṣé olùmọ̀sọ̀ ojúmọ̀ jókòó sínú mọ́tò ni máa bọ̀ kí n lọ́ọ̀pẹ́ mélòó la rẹ̀. kò gbé ta nílẹ̀ kò gbé mi lẹ́sẹ̀ eh. kò gbé mi lẹ́sẹ̀ ọ̀gá mi ọ̀gá mi. o ni o. ọ̀gá mi máa wọ̀ bọ́ ìṣá kò gbé mi lẹ́sẹ̀. bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ ó ní kó kú ọ̀mẹ́ ẹ̀ pọ̀ lòun jókòó sílẹ̀ èyí tó gbọ́ ni. báyìí sọ pé kí n bọ́lẹ̀ tí mo ti wọnú mọ́tò so o fọ́ nìṣà. olóhùn ò lè gbé mẹ́ta síbẹ̀ yẹn. mo dẹ̀ máa gbé sẹ́sẹ̀. kò gbé tani sẹ́sẹ̀ òdodo kò ṣe máa gbé sẹ́sẹ̀. àgídé mélòó la rẹ̀. bọ́lá jọ orí ẹ̀ yìí kò gbé mi sẹ́sẹ̀ kò lè máa rún kọ́mọ lábẹ́. wà á ti sọ pé yàwó ẹ ni. wà sọ pé yàwó ẹ ni mo lè bọ́ sẹ́yìn mi lọ́ní mọ́tò wo fífẹ́ mọ́tò mi ni mi kò sọ jáde rẹ ni. Pẹ̀lú ìdarí, mo

àti èèyàn mímọ́ bíi tí ló fún mi dẹ̀ lè kọ́ sí wọn lọ ẹ̀yọ́ mọ̀ tó kò sí tuntun nàìjíríà sí. kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn. bébí owó tó fún mi ti já. ẹ̀wọ̀ ẹ̀gbá lọ́wọ́ ìwé ìjà. owó ti ẹ̀dà. kí lélẹ̀ ṣé ẹ̀sìn wín. ejò student ni mi fifty naira ni. láti fi sí mo ti ń gbé ẹbọ student ni ẹ kí ló máa ń ṣe yín fífún yìí náà fifty naira ló fún mi kẹ láti fi sí mo ń gbé bọ kí ló ń ṣe yín náà. ṣé owó ti ẹ̀dà mo ti fẹ́ rí tẹ́lẹ̀ mọ̀. mi ìwọ yóò bá. mo fẹ́ rí tẹ́lẹ̀ ikú. ó máa ṣòfò ni láti ibi tó ti ń bọ̀. kí nìyẹn. ó lóun ò lówó dání. kò lọ́wọ́ mi ni tòjó lọ́wọ́ yín orí yín burú ni. òun náà wọ́n tẹ̀ síìkì. Ah, ẹ mọ̀kẹ́ tó wọ mọ́tò yìí mo rò kán tọ́jú yín dáadáa kán tó jí sàjì yín lọ ẹ bọ́lẹ̀. ó yẹ ẹ bọ́lẹ̀ nítorí àwọn àgbà bàtà lẹ́sẹ̀ yín ni ayé ètò ìlú àjẹ. bọ́lẹ̀ láti fi ta sí bí ẹ bọ̀ wọ́n á ní kò tó lọ́wọ́ ẹ̀. débi àwọn àgbà bàtà lẹ́sẹ̀. ọ̀gbọ́n bàtà. bọ́ bàtà bàbá tẹ ẹjọ́ bàbá tẹ bàbá tẹ idiot. àwọn àfihàn eléyìí nígbà tí mo náà àbí ká fi ṣe pààrọ̀ àrùkò òdìbò wà níbẹ̀. bẹ́ẹ̀ni gómìnà gómìnà kúrò ìbúkú. ọmọ bọ́ọ̀mù sálẹ̀ nígbà. ẹ kúrò sí o tó bá wọn tó ọjọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan rẹ̀ lẹ́lẹ́dàá. ẹ bá jẹ̀ mẹ́rẹ́ díẹ̀ rẹ̀ nìkan ẹ ro mi o ara ń ro mi o. yéèní ọ̀pọ̀. jọ kí ló wá le tó yìí. iṣẹ́ nìkan dókítà ń ṣe. owó ṣe mọ ni. iṣẹ́ nìkan dókítà ń ṣe. iṣẹ́ náà ń ṣe o. pàtí mò ń bẹ́ gọ̀rọ̀gọ̀rọ̀ lọ́sàn-án mi mọ̀ pé màá ní rìsọ́ọ̀tì ó ti yọ. ó tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó máa dúpẹ́ tiẹ̀ tóun ò lọ sí i ẹlòmíì tẹ́ẹ̀nì lòun àti lọ kò ní parípo kó já gèrè mọ́ àrẹ́kù ló po ohun ò ní gbọ́. ọkọ mi agbára rọ mí o. àwa ni ṣé o ṣe. Ah, mi ì ṣiṣẹ́ kan dókítà mọ́. ìgbà tó bá ṣe léèmọ́ sí iṣẹ́ wo ló tún máa ṣe. mi ì ṣiṣẹ́ ìmọ̀ ẹ̀wọ́n ṣe mi ṣe. ẹ padà sí di àkàrà jẹjẹ. ìpadà sí di àkàrà lọ́wọ́ ṣe mi ṣe. Ah, o tún jí. ara rọ mí o. Ah. Apá yẹn dùn mí. Kò rọ sọ́wọ́ náà ni. Kò rọ sọ́wọ́ rọ mí ni o bóyá kí n bẹ gbóni kaná ká fi mú ẹ lára. Ah! mi mi ò tẹ̀wọ́n ariwo èyí gan pọ̀ mi ò wá tẹ̀lẹ́bà. bó ni bó ṣe mọ bó ṣe ń rí ni tọ́ba ní ká lọ pé bó ti ń rí wa. kémi náà tó bá pariwo kí n tó tẹ tọ́tù kí n tó yọsẹ̀ lórí jíà kí n ah wo ìwọ nu ọ̀rẹ́ mi good to see you ṣé kò wá stressful jù. honestly honestly google <laughs> map ni mo lò báwo ni òun àforí ẹ̀ pamọ́ síbi. Ah, <laughs> ah. ẹ mo ti fọ gbogbo àwọn kinní yẹn náà ti ṣe tán tí fẹ́ máa lọ. jọ ibi tí mo sọ fún ẹ pé àwọn àgè wà ṣé bá mi fọ dáadáa. mo ti scrub gbogbo ẹ mo scrub gbogbo àwọn ilẹ̀ yẹn dáadáa mo dẹ̀ clean gbogbo everywhere dáadáa. ah ok jẹ́ kí n sọ fún àwọn neighbor Ma ma get back sẹ́yìn. ọ̀rẹ́ mi excuse me Providence Heights Péjú. Tiwa. Péjú. Are you joking? Already! mi! Tiwa! Ọ̀rẹ́ mi! Oh my God, good to see you. Péjú. Ah! Kí ló ń ṣẹlẹ̀? Ṣé mo rí i? Ìwọ ni. Ah, Péjú. Okay, okay, inú mi dùn jù. Yeah, come, good to see you. Ah, má bínú. Ọ̀rẹ́ mi. Eh, kí ni nǹkan tó happen? Kí ló ń ṣẹlẹ̀? Níbo ló ti mọ̀ rí? A jọ lọ sí school ni, a jọ dàgbà ni, like primary school, secondary school. School? Yeah kí ló ń ṣe ń bìbà ẹ ṣùgbọ́n nǹkan tí mo sọ ni ṣe orí professional nínú ká fọlẹ̀ ká scrub lẹ̀ ká clean compound. ibo ni bọ́ọ̀sì ẹ wà àwọn cleaning utensils ẹ like àwọn nǹkan tó fi ń fọlẹ̀. tí mo fi ń ṣe fọlẹ̀ ó gbogbo ẹ̀ one ó good bàjẹ́ kó ṣe compound wa nìkan ló ń fọ o in fact ilé tó ń fọ àdúgbò wa yàtọ̀ fifteen. Oh, good budget. tó bá ń fọ ilẹ̀kùn ẹ báyìí. ọmọ no don't talk about that. okay you know what a máa sàn pa yẹn later talk our way. okay ẹ dúró náà ó máa fọ ni. kẹ wọlé. níbo nínú ilé mi kò fọ́ nìgbọ̀n ṣá ṣé orí inú ilé ìbọn yẹn kéré mọ́tò yìí ó lójú àwọn tó lè wọ̀ bẹ̀. no afọlẹ̀ wa ni mo pè àbó ògbọ́ okay má kọrin má bá ẹni lé. okay. báwo ló ṣe ṣe tó fi di báyìí. àwọn ọ̀rẹ́ mi ọ̀rọ̀ pọ̀ o. o ọ̀rẹ́ mi ó tó ọjọ́ mẹ́ta kan tí ìyà ń jẹ èmi àti ọkọ mi o ìyà yìí jẹ wá débi wípé àti jẹ ti àárọ̀ àti ti ọ̀sán gan-an ó ní agbára ẹ̀ẹ̀kan lójúmọ́ ni o. mo gbọ́ gbogbo nǹkan tó sọ àmọ́ nǹkan tó yẹ ni ló yẹ ni okun ọ̀run yẹ adìyẹ how come tó jẹ́ ilẹ̀ fífọ́ ni best option níwọ̀ tó jẹ́ pé nígbà tá a wà ní school o mọ̀wé gan-an tínú mi máa ń dùn pé àtọ́ bá ní kí n jókòó tí ẹlẹ́gbẹ̀ẹ́ nígbà exam báwo ló ṣe ṣe tó ṣe rí báyìí. ẹ ṣé wo mọ̀ wípé tàbárẹ́ ni bálà ọ̀là kì í yábọ̀rọ̀ iṣẹ́ afọlẹ̀ tí wọ́n ń sọ yẹn òun ló dájú nínú gbogbo iṣẹ́ tí mo ti ṣe rí o mo ti ṣe kọ̀ǹdọ́tọ̀ rí mo ti takara rí. irọ́ ni. kò síṣẹ́ tó lẹ́gbinú báyìí tí mi ò ṣe rí so dá o. ó ga o. owó orí mi jòwó já mi sí lọ́rùn dìde máa ní ìdòwúdé dúró báyìí. níbi tí mo bá dé ìwé ti tó gẹ́ tó bá jẹ́ bàbá láàyè gbé mi fún wo tọkọ mi ni mò ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ yà tó ń jẹ orí mi ó ti pọ̀ jù àwọn ọgbọ́n dá sí náà ni. ṣàánú mi jọ. babaláyé. wo mi ò máìdì jọ ṣáàtì ẹ̀pù mi. ok màá help ẹ àmọ́ ṣó lè jalè. torí bí ìṣẹ́ bá ṣẹ́ ni láṣẹ jù òrèmú ní ṣìwà o bí iṣẹ́ bá ṣẹ́ ní láṣẹ. Ah, mo ń ṣeré ni mo ni for real jẹ́ kí n bẹ wá nǹkan kó jẹ náà kó tiẹ̀ fi step down ṣe mọ̀ pé tó ń jẹ́ bá kúrò nínú iṣẹ́. ìjẹ́bùjẹ́. Ah, kí ló tó ń bá mi sọ. <laughs> Ah, ibi tí ń pa mí tẹ́lẹ̀. tújú ká jọ honestly trust me na wà wà I will help you. ti wà. mi ò kí mú yàn lọ síbi tí mo fara pamọ́ sí o àmọ́ mo fẹ́ mú ẹ lọ àánú ẹ ṣe mí bí mo ṣe rí ẹ yìí inú mi ò dùn àmọ́ mo fẹ́ kó rò dáadáa o ó máa ṣọkàn gírí ni o gbogbo nǹkan tó bá rí ń bẹ̀ wàá fara mọ́ ni o tó bá dẹ̀ mọ̀ pé o ò lè lẹ́mìí ẹ̀ á change mind ẹ̀ mí ní débẹ̀ tán kó wá máa ṣe bákan mi ní láìkẹ́ o because mẹ́lú eh, máa ní pé kinní kan ṣẹlẹ̀ o èèyàn kì í kẹsẹ̀ bómi kó máa kígbe òtútù o kígbe òtútù kẹ̀ nígbà tó fẹ́ ràn mí lọ́wọ́ wàá mú mi débẹ̀ tán màá sọ pé mo fẹ́ padà sẹ́yìn ìyẹn ò ṣeé ṣe kò pọ́síbù rárá mo ti rẹ́dì àtòrí àtọrùn mi báyìí mo ti fi gbogbo ẹ̀ sí mo ti rẹ́dì mo ti ṣe tán. èmi ti gbọ́ ẹ tó bá ti sọ bẹ́ẹ̀ ṣó ti gbọ́ ojú ṣàánú mi rí ẹ̀gbìn láì condition tí mo bá rí àti. ṣé ọ̀rẹ́ mi. wọn náà wo bí mo ṣe rí bí mo ṣe gbó bí ilẹ̀ Gálílì sódà báyìí. mo gbó gan mo lóun mo gbó olúwo bó ṣe rí orí gbẹ̀mùgbẹ̀mù ọkọ̀ rẹ̀ bọ̀ kìnnì gbogbo ẹ̀ ló dún yín yín yín yín. a ní mo ti gbá mi ní dẹ́ mi ní dẹ́ gbórin sáré yìí gbogbo orin kò wá ó ta. ó ga. o ah, ò sọ fún mi pé irú bíi báyìí ló ń mú mi bọ̀ o ò sọ fún mi pé ibi tó fẹ́ mú mi wálé léyìí. obìnrin o mo sọ fún ẹ o èmi ò ṣàlàyé gbogbo ilé rẹ mo ti tẹ̀ ẹnu nínú mọ́tò ó dẹ̀ sọ pé kí n máa mú ẹ bọ̀ adébínsì ò ń sọ nǹkan mi wá kò tí ì lè tó o sì lè padà báyìí. má bínú ti fara mọ́. ṣé o trust mi ni màá sọ nǹkan fún ẹ̀rọ ẹ̀rú máa máa bà ẹ́. tújúká jẹ́ kínú àwọn ancestors gan dùn pé o ti ní solution tújúká ó ṣe ṣojú yóò dà. àbá. ọ̀kárì. ẹ̀rọ ata. ọ̀rọ̀ rẹ̀ ò tẹ̀lé. ẹ̀rọ ata. bro ní ìyọ̀ ayé yóò máa fẹ́ ọ ní o. àmì àmì àmì. Eh, yes sir Tiwalọlá ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lórí fóònù. ẹ ra sà. ọ̀rọ̀ rẹ ó dayọ̀ lẹ́ẹ̀kan sí i. àmín sà. ojú ò ní tì ọ́ mú ọwọ́ àlàáfíà rẹ wá. níní owó ńlá fi ṣe ilé ayé ìlẹ̀kẹ̀ gbọ́rọ́ la pé lókun àgbàdo gbọ́fá àgbàdo gbọ́fá wọn ò jẹ́ fi rùkẹ̀rẹ̀ lọ́mọ ẹlòmíín lọ́wọ́ ọwọ́ ara wọn náà fi ń lé kurokuro láwóróko díábẹ́ni tí ó máa tẹ̀ láwo ọ̀pẹ ifá ó máa tẹ̀lé ọ̀hún ọ̀pẹ adíáfẹ́ onímọ̀ògùn wọ́n ṣòwò ṣòwò wọn lówó lọ́wọ́ wọ́n ṣòwò ṣòwò wọn rírí ọjà àkókò sọgísà ẹnu awo òun ìbàṣẹwà àkókò sọgísà ifá ni wọn lówó lọ́wọ́ ó bá wọn lówó lọ́wọ́ o àkókò sọgísà. orí ajé ló gbé wálé ayé ọrọ̀ ìbùkún ìgbéga àmọ́ ò lè dá a lò. bò bàbá mi ò lówó ìyá ń jẹ mí ọ̀rẹ́ mi ò sọ fún wọn ni. bàbá kò lówó ìyá yẹn pọ̀ gan ni ó ń jẹ ìyà gidi ni o. ọ lówó lọ́wọ́ ọ gbọ́ ni mo ní àkókò sọgi sáà òṣìṣẹ́ ṣiṣẹ́ ò lówó lọ́wọ́ òṣìṣẹ́ ṣiṣẹ́ ò rírì ọjà jẹ àmọ́ ẹni olúbi ni ọ tí ò gbọ́dọ̀ ráwọn ajé ọ lè dá òbò rẹ lò ògo alárọ̀ máa ń lọ lọ́ǹda fún ọ sọ ti bímọ. So, ẹ mo ti bímọ mo lọ́mọ kékeré àmọ́ ńgbà tí ìyà yìí ti pọ̀ jù ni mo lọ fi sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan so èmi àtọkọ mi àjọ ń kópa ń bẹ̀. ó ti tú lọ́kọ náà. àjọ ń gbé náà ni. ọ̀dà náà ọ lọ mú ọmọ rẹ wá òun lá parí iṣẹ́ ìṣẹ̀lá tí ó gbógun ara rẹ yọ. bàbá kí fọwọ́ mi ṣògbọ́n owó ọlọ́run má jẹ́ mi ò lè fọwọ́ mi ṣògbọ́n owó torí kí wàá ni mo ṣe ń ṣe wàhálà káàkiri kò ń ṣe torí ọmọ náà ni. Ah, mi ò lè fi mọ́ mi ṣògùn owó. oògùn owó bíi ti bó o ọba wí kí ni wí. kí ló dé tó ṣe ń ṣe báyìí náà. oògùn tó fẹ́ máa ń gbé lẹ́nu ní sọ́hún tó fẹ́ máa gbó wọn lẹ́nu ni wọn ò ní kó fọmọ ẹ ṣògùn owó ṣebí oògùn alára ọmọlẹ pé wọn ló máa rọ̀ mọ́ nǹkan kan ni ó máa rọ̀ mọ́ tọmọ ẹni sójógun owó ni ó dé ń pariwo mi láìkẹ́ o. dání ń bọ sọ̀rọ̀ ògùn àní tí ó gbé ẹwà ògo ajé tí ń bẹ lára rẹ jáde ọ̀ọ́lẹ́dá lo ògo ajé tí ń bẹ lára rẹ ẹ bàbá ẹ wò ọmọ yẹn kéré ó kéré gan ọmọ yẹn ti kéré jù ẹ jẹ́ ká lọ́kọ mi. ọmọ wípé ọkọ tó o dárúkọ ọkọ máa ń kọ ni ìyàwó sì máa ń ya ni ọmọ nìkan ni òní dání. gbọ́ owó kọ́ mi ni mo fẹ́ lo ọkọ mi wà òkè kò ní dà mí mo jẹ́rìí ẹ̀ kò ní dà mí. tó bá ti lóun ò lọ́mọ òun yọ lọ́kọ rẹ̀ ńgbà náà. ọmọ yẹn kéré ni bàbá àti wípé mo nífẹ̀ẹ́ ọkọ mi dénúdénú ọkọ mi dẹ̀ nífẹ̀ẹ́ mi ló ó ti pẹ́ tàtijọ́ ń bára wa bọ̀ ó dá mi lójú pé ọkọ mi ò lè dà mí ẹjẹ́ àlọ́kọ rẹ̀ bàbá ó ló dóhùn lójú pọkùn lòún fẹ́ lò ẹ jẹ́ àṣẹ fún un. kò burú tó bá ti rí bẹ́ẹ̀ lọ́mọkọ rẹ wá kẹ́ parí iṣẹ́ sí i la. ṣó ṣàmà tẹ̀lé ẹ wá bí ṣá. tẹ ọ máa wá máa sọ fún everything fún máa wá. wọn ló máa wá. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan-an ẹ wo gbogbo nǹkan tẹ bá ń ṣe fún ẹ ṣáà pé èmi lè ń ṣoore fún. Ah, ìwọ ni èèyàn lẹ́ni mùsàn kó mu kíkan ọlá rẹ ní ọ lè mu kíkan. ara balẹ̀ ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ ti dayọ̀ lọ́mọkọ̀rẹ́. kò tọ́pẹ́ ọ̀rẹ́ mi. máa ń mú ọ̀rẹ́ mo fi ń tẹ́ ẹ lójú pé ok gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún mi látẹ̀yìn wa gbogbo ọ̀rẹ́ tó ń ṣe fún mi pátápátá ni mo mọ̀ O ṣe máa wá tásìkò ìtì máa ní mi ò ní mo rí ọjọ́ tó sọ fún mi pé àwọn ọ̀rẹ́ pé pé kò wá fún bísínẹ́sì kan ẹsẹ̀kẹsẹ̀ kan ni mo gbà sí ẹlẹ́nu wọ́n mú rí i. Hmm. bàtí mò ń mo dágbére fún ẹ o dẹ̀ fún mi ní go ahead bọ̀ ìgbà tí bàbá yẹn wá ń tẹnu mọ́ pé o ò ní mọ̀ọ́rẹ́ bó ń ṣe mí bákùnbákùn. Ah, wọ́n dá ọlọ́run wá padà sẹ́yìn mọ́ padà sẹ́yìn mọ́ ah, ọkùnrin tó yẹ bá burú nìkan ni kò ní mú nǹkan tó ṣe ìlú rẹ̀ ó dé mi lójú pé gbogbo èèyàn pátá ló máa rò pé hmm, ó máa padà dẹ́ ẹ̀ ni àmì èmi fi ń dẹ́ ẹ lójú nítorí lóòótọ́ náà ọkùnrin tán bá ṣe rúore báyìí fún ninety nine percent àwọn ọkùnrin wọn máa ń padà ṣàbúrò nítorí wọn ò ní wàárí olórí ìbú ni púpọ̀ nù. àmì mi ò ní dá ẹ mo fi ń dẹ ẹ lójú pé màá disappoint gbogbo ìran èèyàn tó ti rò pé èmi Bọ̀sún mo máa dẹ̀ màá disappoint wọn tí mo bá dẹ̀ wà dẹ̀ kẹ́lẹ́dẹ̀ dà fún mi mo nífẹ̀ẹ́ ìwọ níjọ ayé mi. èmi náà nífẹ̀ẹ́ ètò nífẹ̀ẹ́ tó kó ẹ kú ìjókòó ibi awíládé yìí fún ìgbà ìkẹyìn má bẹ̀rẹ̀ sọ lọ ṣetán láti fira rẹ kalẹ̀ fọmọkùnrin torí tọba ilé fira rẹ kalẹ̀ kò sí nǹkan kan tó tún lè ṣe ti má o irun rẹ tá a bá fá ńlá fi pẹ̀lú àwọn nǹkan kan tá a dùn nǹkan kan mọ́tọ́kọ rẹ ó fi fọ́kọ mu tí ó fi dọ́lọ́là. Eh, mo ṣetán bàbá hmm. níwọ̀n gbàgbà tẹ́ ti fi dá mi lójú wípé kò ní la ẹ̀mí lọ tẹ́lẹ̀ tún fi yé mi wípé owó ńlá máa dé owó ńlá tó ń dẹ́rù bòṣì bàbá mo ti ṣetán o. owó dé atẹ̀málẹ̀ ọ́ fún gbò ajé ó yalé yín tó ṣe wípé tí àgbàná bá wọnú rẹ̀ yọ jẹjẹjẹjẹjẹ tí ó jáde ń tó wò rẹ̀ ò sí ní irun ọ̀kárì ọ̀kárì ilẹ̀ máa kùn yín orí ńlá ńlá nìyàwó rẹ ṣe ọ o mo forí àwọn alálẹ̀ mo fi bẹ̀ ọ́ mo fi ìyàwó rẹ lẹ̀ sọ̀rọ̀ mi yí ọ. dákẹ́ bàbá yín lè ń sọ̀rọ̀ báyìí mi ò lè dá aláàánú mi ló jẹ́. ọ gbọ́dọ̀ filẹ̀ bàtà ọ̀jẹ́ fẹlẹ́sẹ̀ lẹ̀ ẹni abájáde là bá relé ẹni ajá bá wà ńlá ajá bá lọ adá fún èjì kókó ìwòrì tí ó tẹjúmọ́ lápò rẹ̀ gírígírí ifá tẹjúmọ́ mi owó mi rè èjì kókó ìwòrì kọ́ tẹjúmọ́ ìyàwó rẹ̀ gírígírí tó bá ti tẹjúmọ́ tó wò re ajé ò ní wọ́n ọmọ ọlá ò ní wọ́n ọmọ bóyá bí ọ̀rọ̀ ó báyìí gbéra àjàfúnṣẹ́ṣẹ́ olóde yìí ni ajáfúnbọ́n náà ti o alágbádà òkòlò aláyídà ló bí ọ̀gá alágbádà ló bí òkú òní bá má jò dájọ́ kọ́ gbàgbà èdè pàgbé ẹ̀wù púpọ̀ ìpá ó bẹ̀rẹ̀ àkókò sọ ní sà ẹ wo ìlọ́wọ́ àtẹwà á ti bá lẹ́ẹ̀ wọn lówó náà. nìgbà wọn àtẹwà ẹnu àwọ alógún ní sunkún ìpìlẹ̀ ọ̀rọ̀ ní ẹnìkejì rẹ̀ ṣẹ́ńtọ́ta. baby. Good morning. Good morning. Happy birthday. Thank you, baby. Long life and prosperity. Mm. I wish you nothing but the best in life. Mm. You continue to grow. May God grant your wishes and our desires. Thank you. For being the most beautiful thing that has ever happened to me. Trust me, you're so adorable. Really? Thank you for being there. Thank you for your support. Kò wọ́pọ̀ nínú obìnrin tó máa ṣe nǹkan tó But you you're so strong. And for you to have taken that bold step, I want to say to you, me ní fi ọjọ́ kan And make sure that you're always happy all the time. Thank you, baby. Trust me, ká ní mo ti mọ̀ tẹ́lẹ̀ mi bá ti ní kó máa gẹ Jordan. Ah! Nísìnyí gangan ni beauty ẹ wá jáde. Now I know I'm married to my woman. Really? I know. And for your birthday, yeah. I have a surprise for you. Surprise? What's that? It's a surprise. Tí n bá ti sọ fún ẹ, mo ti bàjẹ́ nù. Mm. Come on, you. ma mi ní lè dúró síbí ìbá ṣe meeting tí mo fẹ́ ṣe máa pe àwọn pípọ̀ yẹn pé kán block mi ní um, venue mi um, èlé ló kù sínú báàgì. Mm, actually one twenty ni bọ́ mo yọ twenty sọ̀tọ̀ dẹ̀ mo dẹ̀ yọ hundred náà sọ̀tọ̀. good tí bá ti dìde ń sìn tí bá ti bọ́ta. sórí àwọn tó ń jẹun níbẹ̀ lọ fún wọn ní hundred thousand sọ fún wọn pé mo ní kó fi gbé cab kó dẹ̀ sanwó oúnjẹ wọn nínú ẹ̀ pé kí n fún wọn ní hundred thousand naira kó fi gbé cab kó jẹun. are you okay? gbogbo nǹkan tí mo sọ fẹ́ látẹ̀kàn ṣé Spanish ni mo sọ ni. ó ti ẹ má bínú lọ. ìyá ni máa fún hundred thousand naira fún un kó fi jẹ kó tún fi gbé cab inú lèmi fúnra mi gan gbà lóṣù àwọn náà gbà lọ́wọ́ mi sí. bíi gbé káàpù kẹ́lẹ́ tó fi sanwó oúnjẹ. ẹ wọ́n ní kẹ́ fi gbé káàpù fi sanwó oúnjẹ. ta ló gẹ ẹ wo. o tọrọ owó lọ́wọ́ wọn ni. èmi rí èèwọ̀ rẹ̀ ìbájọ́ wa ń bẹ láti nǹkan ni ó ṣàrí pé mi bẹ́ẹ̀ ní bọ́dí sọ̀rọ̀ a máa ní láti mọ ohun àtò fún wa lóye. àti ẹ̀ ní láti kẹ́ ẹ. má ẹ bọ̀ ẹ lọ àti. ìṣòwò mọ̀ fáwọn ọkọ̀ ìjọ náà sílẹ̀ ìgbésà. Tiwa. Ẹ kásán. Madam Tiwa. Eka, kásán. Ṣé wa òkè? Mo wa òkè. Ẹ pẹ̀lẹ́. Ẹ ọkọ yín ńkọ́? Àlàáfíà mi. Mo ní pé kí n dúpẹ́ pé ọmọ tí ẹ rán sí mi jíṣẹ́ ni. Ẹ ṣe gan ma o. Mo appreciate. Iná ò ní tán owó rẹ̀. Àmín. Ṣé mo bó ṣe wun Ọlọ́run ọba ló ṣe máa ń ṣọlá ẹ̀ so ẹ̀dá ò láròkù nílé ayé ẹ pẹ̀lẹ́ ẹ ṣáàṣì rántí mi èmi ti wá ìyàwó ní jalopi. ó tiẹ̀ máa rántí. kẹ́ni nice day. ẹ ti lọ. ó ṣókun. láàrin ká díjú ká lajú ẹ wo oore tí ọlọ́run ṣe fún obìnrin yá àti ọkọ ẹ̀ láàrin oṣù mẹ́fà síra wọn ni ọlọ́run ti fún ní owó tó pọ̀ tó báyìí mm. ah ti tóbi ni fún ọlọ́run. Ah! em em darling ṣé mò ń lálàá ni àǹtí tiwa òun tó yẹ pé òun àtọkọ ẹ̀ ọ̀wọ́n ni last alakani àtàní ní compound wa òun ni mo rí sì tó wa Range Rover ó ti yé mi lójú ẹ̀yìn báyìí kò sọ̀rọ̀ tẹ́ ẹ̀ lè sọ sáwọn tálíkà àmọ́ lójú ọlọ́run kò sára tí ó lè dá fún wọn wo láàrin ká dijú báyìí ká lajú kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe fún wọn ebiri lójú wọn ni wọ́n ti máa ń rí díkù ẹ̀ tó máa ń bu tó máa ń yẹ̀yẹ́ ẹ̀ tó máa ń ṣe tó wù ẹ̀ fún pọ̀ lójú ọlọ́run wò pé ní èlì tílẹ̀ mọ́ ẹ̀ kí ilẹ̀ tó ṣú mo fẹ́ sọ tálíkà kí n sọ dolówó àpadàbọ̀ olówó sí tálíkà ni ò dáa kọ́lọ́ máa yẹ káwa ríru ẹ̀ wo owó mọ́tò tó ń gùn wo owó tó ní lọ́wọ́ kéèyàn kọ fún mi ní hundred thousand ìgbé kí n fi jẹun kí n tún fi wọ kí n fi repo sí mọ́tò mi lọ́lé hmm? wò má jẹ́ kí n tún ẹ̀ owó tó fún mi yẹn owó oṣù méjì mi ló fún mi níjókòó ẹ̀kan. má bínú o sọ pé wọ́n fún mi wọ́n fún wa wọ́n jọ fún wa lówó ni sọ àjọ máa pín wọn ò jọ fún wa lówó ogbóngbà ah, ah. tọmọ yẹn máa sọ ó ní mo fún hundred thousand naira. ṣe ni mo jẹ́ ká pín owó jàre. bébì wọ́n fún èmi àti ah, èmi àti bébì wọ́n fún wa. Roma ẹ̀ka máa yẹ yàrá wa níbí náà. Wá kílò bọ́ síbí jàre. Ní sùúrù wọ́n jọ fún wa lọ́wọ́. Eh, eh, wọ́n fún wa ní kéde. Stop first stop ẹjọ́. Wọlé my friend mi kọ́ máa sanwó tẹ̀sán tẹ̀sán. Ní wọ́n fún wọn fún wa ló fún wa. Yeah! Yeah! good. kí good bíbí. kí n tó pariwo bẹ́ẹ̀ ló ṣe. látọjú oorun wá pin bí kò fi pin gún mi lórí. kí ni kẹ hmm. níbo. bíbá sorry sorry sorry. ọ̀tá mi ń bẹ̀. hold on ibi tó fọ ọkùnrin yẹn gan dàbí pé ẹ ń change bákan. ipò pọ́n ipò pọ́n sorry don't worry I'll, I'll tell Samira to get me rub so màá kọ́ máa bẹ fi rọ̀bẹ̀ pẹ̀lẹ́ sorry darling. come come come àyà mi ti já bó ṣe pariwo yẹn really. Oh, Samira! Samira! Sir! Whoa! Ẹ Sure. Fine sir. Bóyá. Fine sir. Ìyàwó mi ńkọ́? Ah, all are okay. It's um I'm I'm in a good mood today. I'm so happy today. Today is a happy day my company. I had a new contract and then we're all going to celebrate together. <laughs> Oh, hallelujah! Babe! <laughs> Babe! Yes, honey? Come, baby. Come, come, come, come. Good news for you. Hey, baby. Hey. Sẹ̀mírà ṣó bẹ̀rẹ̀ òṣì ẹ. Hmm? Hmm, jóná jóná. Sẹ̀mírà orí ẹ yìí ni. Ní o kí ni túmọ̀ gbogbo eléyìí? Ó kàn jó ni. Ó kàn jó. Hmm. Níwájú mi, o dẹ̀ ya sóbẹ̀ yẹn, o gbọ́rùn. Mo fọṣọ mi ó mọ̀ dáadáa kó dẹ̀ tì. Kí ló wá ń gbá yẹ́rìyẹ́rì? Babe. Yes, sir. Wait. Inside ọ̀dọ̀ ẹni jẹ́ o lọ sí hospital ni. mo ń lọ mo ti treat ẹ it's getting better. baby you say something about. mo bá ti jẹ́ kó máa fi nǹkan bò náà. um leave that for now please um you say something about that um, mm, our yeah, contract. Mm, yeah new contract mood mi ti báyìí inú mi ti inú mi ti púpọ̀. mo ń bọ̀ jẹ́ jẹ́ toilet náà yeah i'm saying something about the contract i'm saying mo ṣe wí new contract. ṣé o sọ ni. Mm, mm, mo ò sọ mo fọṣọ mi ń mọ̀. ok má lọ. ìgbà mi ìgbà mi ṣé orí mi rùn lóòótọ́ ni sórí mi rùn ni bá tẹ̀ fẹ́ gbóòórùn orí òǹgàn báwo ṣe fẹ́ gbọ́ báyìí bọ̀sùmà ti ń avoid mi. mí o gbà mí o níjọ́ tí kinní orí yìí máa tí kinní orí yìí máa ṣẹlẹ̀ nǹkan kékeré báyìí níbi pé kí kankan gúnyàn ọmọ bíi pain kankan gúnyàn báyìí ló di rántó yìí o nǹkan kékeré báyìí ló gún mi lórí mú de ti pààrọ̀ ọ̀dọ̀ dókítà títí títí títí títí ọ̀rọ̀ mi ti sú wọn nígbà tọ́rọ̀ mi sú ẹni yẹn ló tún direct mi lọ sọ́dọ̀ ìyá alágbo kan tó ń ṣe ọṣẹ kan fún mi pé kí n máa fi fọ bóyá kòkòrò ni. èmi wá ní kòkòrò kòkòrò ò mú mi nígbà tí mo wà ń kékeré ó ṣe wá dìgbà tí mo wá dàgbàlagbà báyìí ni kòkòrò ṣì máa mú mi lórí mọ́ àwọn ó lè lọ tẹ kòkòrò lóòótọ́ mo bá gbọ́ṣẹ mo tún lu ẹ ọṣẹ more than how many months mi tiẹ̀ lè count ẹ̀ kò lọ o. ga o and látìgbà tí kinní ti wà lórí mi ọ̀rẹ́ mi èyí nǹkan tó tó báyìí ó lè wà lórí èèyàn ó yẹ kéèyàn máa feel pain or headache or whatever orí ò fọ́ mi rí o in fact ìgbà yẹn gan lára mi wá lé kókókó nǹkan kan ṣe mí o ilé ìtútù ètò wa tó ń ṣe kinní fún mi jù mẹ́kọ̀ọ́ tó ń ṣe mí pọ̀ ọ̀rẹ́ mi má bínú o ṣó wá rí i láti ìgbà tí kinní ti wà lórí mi. tí bá wà nílé mi kì í gbóòórùn ṣùgbọ́n tí bá jáde mo máa ń gbọ́ fínnífínní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n tí bá wà lọ́dún ẹ̀ mo ṣàkíyèsí pé kinní yẹn máa ń rùn gan. ó máa ń rùn gan lọ́dọ̀ mi àbí. lọ́dọ̀ ẹ̀ ń bá ti wà lọ́dọ̀ ẹ̀ báyìí. ọmọ kan a máa ní ìdàtí rí bàbá wà ló fẹ̀ tó báyìí. a gbọ́dọ̀ débẹ̀ o. ìwọ náà borí dúró bó ṣe ń mí yẹn ó ń fẹ́ máa gbé mi léèbí dúró stable. ga o. o ti sú mi o skáàfù bẹ̀ sí mi ni wọn ò bí mi dá mi ì lè jáde kí n má mú skáàfù dání ó ti sú mi. mọ̀ jẹ́ kí n wọlé kí n change. àmọ́ mi nígbà tí rí báyìí. a láti rí wọn báyìí báyìí. torí kó má lọ jẹ́ pé ọkàn ló wà ní òkùnkùn tó fẹ́ máa ta fàṣímù mọ́lẹ̀ o. dòdì ń bọ̀. àwọn yẹkuyẹku wọn pè lọ yẹku. Baba yẹgẹyẹgẹ wọ́n pè lọ́yẹ̀ tí kan ò bá ti yẹ ìkan ò lè rí bí ìyá mà pọ̀ yẹ kiri bí ṣẹlẹ̀. ṣe ilé máa bí kò séèyàn kankan tí ń ta fà sókè tí ń yí odó borí lórí ọ̀rọ̀ rẹ̀ ipa ayé kan ò lè ka ọmọ àṣàṣì ayé kan ò sì lè bà ọ́ orí rẹ tá a fá lọ́jọ́ náà tá a jó pọ̀ tá a fi ṣe àṣìjẹ fọ́kọ rẹ tó fi dọlọ́là ń lọ fa okùn fọ́rí rẹ tí ń jẹrà bóde ìbáṣiṣẹ́ kẹ̀sí tí ń jẹrà ń lọ́wọ́ ọkọ rẹ̀ ó máa ya mùrá tágbàná bá wọnú rẹ̀ yọ jẹjẹjẹjẹjẹjẹ yọ jẹkù tí ò sì ní lè jẹ tán. bàbá O sọ fún mi pé bó ṣe máa rí lélẹ̀ yìí. ìwọ náà ò béèrè lọ́jọ́ náà lọ́hùn-ún ọwọ́ ayẹkọ́ fìlà káyọ̀ ọmọ kékeré tiẹ̀ gbé wípé àfikàn gbàtàn fún ọ ni. bàbá èmi ti ẹ̀rọ pé ìtẹ́. pé kí ni ọ̀tọ̀ọ̀tọ̀ tó rọ̀ mọ́ ẹlẹ́dàá yín èyí tó rọ̀ mọ́ wọ a ṣe fún ọ èyí tó rọ̀ mọ́ tiẹ̀ a ṣe fẹ́ lẹ́dàá tiẹ̀ má sọ yùn mọ́. bàbá ṣe rí ibi tá a bọ́rọ̀ dé ibà ó tiẹ̀ ti dáa ṣe rí owó àti lówó gan-an owó yẹn ti pọ̀ àti wà òkè so ẹ bá ẹ bá mi dá mi padà sí bí mo ṣe wà tẹ́lẹ̀ so kàdé máa manage owó tó wà náà yẹn ká máa manage yẹn lọ ẹjọ. má sọ bẹ́ẹ̀ mọ́ àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ àbákú láṣọ ewúrẹ́ bórí yóò ṣe máa jẹrà tó wo yín máa bùrárì ọlọ́ọ̀fẹ́ kú ikúkíkú kan ò ní pa ọ́ kọ́dà kọ sáré sáré kọ kọlu tírélà ò ní kú kọ́ ọ gbé májèlé jẹ ò ní kú àyàfi kú Olódùmarè nìkan ló lè gbẹ̀mí rẹ̀ àbí tíbẹ̀ là bá fọ́n. owó ò sọ fún mi kó bó ṣe máa padà já sí. má pariwo mọ́ mi oore lèmi náà ṣe ṣé mi mọ̀ pé olórí ló máa bá dé ni mi mọ̀ náà wọ ọ̀rẹ́ ó dé bólúgbọ́n ó mú mọ́ra ni o ó dé bá rẹ̀ sà ó fi mọ́ra ni tí ẹ ti débẹ̀ ó máa mú mọ́ra ni o. bàbá èmi ti ẹ̀rọ pé bóyá ó ní nǹkan tẹ̀lé ṣe tó òórùn yẹn máa fi dínkù ni. kò sí nǹkan kan tí mo tún lè ṣe má bíyìn kò sọ́gbọ́n kankan tá a lè dá owó rẹ̀ ó owó yẹn máa máa pọ̀ sí. owó máa pọ̀ sí. ọ̀rẹ́ yà lọ wọn máa lo face cap ni. face cap kẹ kò ṣeé dé bá mi máa dé face cap sí òórùn. ẹ ṣe é sà. ayé ń pọ́njú ayé ń sáré ayé ń gbogbo ayé ń kánjú ayé ń sáré ayé máa ń dogbo lọ ni. àwẹ̀ ṣọ́ra o iye máa ṣọ́ra o. Bébì, ní sùúrù, mo ti dáná oúnjẹ tán. Mo notice pé láti bíi two weeks nísìn, o kì í dúró jẹun lé, mo máa ń sáré jáde kúrò nílé. So mo wá fún pé bóyá tó ní mo máa ń pẹ́ jí. Èmi náà wá tètè jí láàárọ̀ pé kí lè bẹ́ẹ̀ prepare favourite eh, meal lẹ. So o ti ṣetán kó wá lọ jẹun. Má ṣe yọnu, I'm okay. Bọ̀ kí ló ṣe é? Kí ló dé tó ń sunmú, tó ń sunmú, tó ń sunmú? mo sọ pé mo wà okay i will get something for myself on my way to work. o le mú empty stomach lọ sí. mo ní mo wà okay mo wà okay now. ah máa nìyẹn ṣe kùn ẹ́ sinọ́nà kò kùn ẹ́ kò kùn ẹ́ má ṣe oúnjẹ fún mi mọ́ ṣé o fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ṣé kí n sòótọ́ fún ẹ òun ní mi lára mo lè jẹ oúnjẹ tó jẹ́ ǹsìn kí n máa yàgbẹ́ òun ní mi lára òórùn. bọ̀sùn lẹ́nu tiẹ̀ eh. èmi rùn. tó tó bá ṣe oúnjẹ kókó mi ni mo àní mo sèǹtì ìdí tó bóyá oúnjẹ bóyá oúnjẹ ló kan ni àbí àbó òun rí ẹ. lẹ́nu ti tiẹ̀ lẹ́nu ti tiẹ̀ tó dẹ̀ mú bí tá a jọ jì sí. la jọ so nítorí èmi àti ẹjọ́ di nǹkan kí n para mi àbí kí n para mi kí n máa jẹ òórùn wàá sóúnjẹ àní àní kóúnjẹ yẹn máa sèǹtì wọ̀ gan àní lè gbọ́ òun ti tiẹ̀ la máa gbọ́ tó bá máa jáfi kán ni tó máa gbá yẹ́rìyẹ́rì òun gbá gidi ni òun gbá yẹ́rìyẹ́rì ni òótọ́ ọ̀rọ̀ ni mo sọ I am not gonna pretend for anything wo wo wo rẹ wo láti bí ìsibí gbogbo ẹ̀ ló da ìwà ní orí ẹ̀ ẹ́ káàní oríire máa dí pẹ̀tà kó máa jẹrà so make sense Come off please. wọ́n sún. láti dé wàhálà ti dé. Semira Semira Semira <laughs> mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ má parọ́ o tí bá ti sọ bá ti bèrè bẹ́ẹ̀ ni kò ṣe sọ fún mi. mo jalè rí. mi sọ pé ojú nǹkan ní sùúrù jọ tó bá ṣe rí ni kò ṣe sọ fún mi. gbọ́ dáadáa kó lọ. Ah, mm. ṣé mọ̀ ni. ó ti ó kò já já. bíi perfume mm, tẹ́pẹ́tẹ́ bá wà àárín ọjà báyìí wọ́n á da yín mọ̀ yàtọ̀ àsìlọ́ jagun á túká. ó rùn gan ṣé ó rùn ni. olórí lájà ìwọ lè sọ fún mi pé orí mi rùn. má bínú ẹ̀yin lẹ bí mi ajọ ń sọ bọ ni. o ti ríṣẹ́ síbi mi àbí o ti ríṣẹ́ síbi mi àbí. ohun tó ń dọ́kọ́ ní wúrà láyé ká máa kò fojú jọ wúrà kó lè jẹ́ pàǹdà níbẹ̀. ó fojú jọ wúrà ní ó lè jẹ́ pàǹdà nígbẹ̀yìn. kò ṣàgìlọ́gbẹ́ ó gbẹ́nu sókè ó fẹ́ mẹ́mu kò ṣáàgì lọ́gbẹ́ ó gbẹ́nu sókè ó fẹ́ mẹ́mu ni. àbújá kankan ò sí ẹ dákun ẹ bá mi sọ fún. àbújá kankan ò sí ẹ ẹ bá mi sọ fún. báwo pé ń bá yẹ̀yẹ̀ lọ. ọkọ mi. kí ni sùúrù ẹ̀ náà kí ló dé. kí ni mo ṣe fún ẹ kí ló dé tí èpo ẹ̀gúsí mi wá di nǹkan àìjírí o kì í fẹ́ rìn síbi tí n bá rìn sí tí bá dáná oúnjẹ fún ẹ ò ní jẹ́ eh? for the past three months o ò ṣí mi láṣọ wọ̀ i need you ara ò kì í ṣòkúta for better or worse la fira wa ṣe. ṣé nǹkan ṣe ẹ́ òfin ìpò gbádùn ìwà àti tálẹ́jọ́ ṣe for better or worse eh, ṣé bó ṣe rí tẹ́lẹ̀ rí ṣé bórí ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ rí ṣé orí tó gíràn ni mo fi fẹ́ ń gbà náà ó ọ̀rọ̀ sọ lẹ́nu ó ti ẹ̀yìn mi ó mi you think it's easy for me to come into the house To dẹ̀ jẹ́ pé òórùn ti máa ma gbọ́ àwọn òórùn tó terrible ni ṣó fẹ́ gbọ́ ṣó fẹ́ gbóòótọ́ we have two living rooms in this house you stay in one and I will be in one and that's the way we're going to be living henceforth. o ṣe báyìí fún mi I love you baby. stop this stop this rubbish you're doing ah what stupid love listen and listen good mo ti ń good time tí mo máa fi sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ni but there is any need for me to wait for any good time again listen now mo máa need láti wá ìyàwó tó máa máa ṣe oúnjẹ fún mi i can't allow you to do that for me anymore kí n má lọ kó àrùn látara gbogbo àwọn òórùn ẹ. ah òórùn dún òbúkọ lọ. èmi bẹ́ẹ̀ni. èmi òbúkọ lẹ́nu ẹ. nílé sáré tí n bá lanu bí mo ṣe lanu gbogbo ẹ̀ ló ń kó sí lọ́rùn òórùn dún òbúkọ lọ. lẹ́nu ẹ ìwọ fẹ́ fẹ́ ìyàwó mi lẹ́nu ẹ. má fọwọ́ kọ́ mi jọ. àjọsọ ah, báyọ̀. báà la ṣe jọ sọ. ìyàwó mi má ṣe báyìí fún mi. ọ̀gbẹ́ni kò tari. àjọsọ báyìí. ọdẹ òun òde tó bá ti wo ibi tó bá ti rìn wọ báyìí ló mọ gbá yẹriyẹri mi. mo láti pàtí mi mo láti pàtí mi fóònù mi. Ah, ìkúyà jẹ́sí ìkúyà jẹ́sí mo láti pàtí mi. Ah! Tíwọ́lọ́lá! Yé! Ọmọ yìí kó bá mi, ọmọ yìí pa mí. Tíwọ́lọ́lá, ó ṣàdúró ọkọ̀ tó tó báyìí, ò dẹ̀ sọ fún mi. Ṣé ìfẹ́ ló kó sí ẹ lórí ni àbí wọ́n ń dí ẹ? Ó yá, múra bọ́dún lẹ́sìn, kò múra, kò jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá, kó dẹ́ padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ti padà sọ́dọ̀ bàbá yẹn wọ́n dẹ̀ ń jẹ́ kó yé mi pé kò sí nǹkan tó máa ṣe sí ọ̀rọ̀ mi mọ́ pé kò sábùjá kòkó lọ́rọ̀ ọ̀pẹ. Ah, ah, ah, ọmọ yìí kò bá mi ok ṣé o ti kò gbé fóònù sí kó pe ìyá ẹ̀ kí yẹ máa bọ̀ ń bíbà ẹ̀ kó wá fi sáré gbọ́ nǹkan tọmọ ẹ ṣe ṣebí wọn ò ń pè wọn lóbùkọ àbí òun fúnra rẹ wá jẹ́ ọkọ òbúkọ ṣùgbọ́n gbé fóònù kó pe ìyá ẹ̀. ayé ń tọ́jú ayé ń sáré ayé máa sẹ̀míyá níbo ló lọ tó kó adúrò ẹrù báyìí. mi ṣe ní márùn ṣé oríṣiríṣi nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ níbi òórùn burúkú téèyàn fi símú láti jẹ ṣé kò tẹ́ kí n kẹ́rù mi kí n kúrò nílé yìí ni. títorí òórùn ló ṣe wá ń kẹ́rù lọ ṣé bí yorùbá ní ẹyẹ ilé òkè ń bónílé jẹ kó bónílé mu kó wá di ọjọ́ ikú kó yẹ rí ni. yorùbá náà ló ti lọ tó túbọ̀ ni pé mo lè wá aṣọ orí olórí káwọ́dì kó ṣe kí ni kó gbé tèmi náà lọ ó ti sú mi oríṣiríṣi aláburúkú ni mo ń lánú léyìí kí ló dé ṣé tí ẹ rí èmi tí ẹ ń fẹ́kọ̀ ṣọ́ wọn kọ́ tẹ́ra fún mi lówó oṣù mi pẹ́rẹ́ báyìí kí wọ́n máa ṣe kí ni kí n máa lọ nìyẹn tí mo dẹ̀ ṣe gbàtọ́ lánàá báyìí mẹ́kàn àpà mo ti di ẹrù mi mo ra yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ máa fi kúrò mi báyìí. bọ́ ò bá máa lọ kó tiẹ̀ ronú ti tèmi ìwọ ló ń gbóúnjẹ fún mi ṣé màdàm ló bá yẹ káfa orí rírùn kán máa forí rírùn lọ o. sẹ̀míà hmm? ó máa lọ sẹ̀míà náà ti ń lọ ṣé èmi náà ní bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ kí onúnu lè má wé mi nǹkan. bọ̀sùn kò yẹ kí dẹ́yìn méjèèjì lóhùn rárá kí ló ń jó yín lọ́wọ́ tẹ́ ẹ̀ fi jólẹ̀ kí ló ń kọ́ yín lójú tẹ́ ẹ̀ ń sáré kọjá kádàrà kí ló dé ẹ̀ ń sáré owó láì tí ì tu ọjọ́ orí kankan mélòó ni yín ṣẹ́yìn náà ríbi tó bá yín dé ẹ ríbi tẹ́ bá gbèsè ayé ara yín dé ẹni ohun tí ìkọjú tó sọ yín dà nígbà wá délé ẹ̀tàn ìwọ wá sọ pé wọ́n fẹ́ fẹ́ ìyàwó mi ìyàwó wo ló fẹ́ fẹ́ ládùúrò rẹ bàǹtàbàǹtà tọmọ yìí ṣe fún ẹ kò sí ní tó jọ kò jọra wọn rárá kò sí ní tó jọ. Ah, bọ̀sùn ó jọ mí lójú gan o tóun ò bá tiẹ̀ gbọ́n tí kò ní àròjinlẹ̀ pé ìwọ̀nba lèèyàn bọ́kùnrin jìyà mọ́ ó wá sọ ẹ́ di àpótí ajé tóun kó wálé fún ó wá lóun fẹ́ fẹ́ ìyàwó mi bọ̀sùn kò jọ o àwẹ̀ yìí ti di àjọgbà o ìjọ́kíjọ́ tí bá gbọ́ pé o fẹ́ fẹ́ yàwó mi wàá rí wàhálà mi tó ní láti ìrìnlẹ̀ ẹjọ́ máa sùn mm-hmm. ẹjọ́ máa jí ni tó bá lọ pátí o gbọ́dọ̀ mú dání ṣó gbọ́ mi. ẹ̀hún náà ti gbọ́ ọ ńgbà tètí ẹ ò tì í ẹ́ àmọ́ ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ asọ̀bẹ́nu ọ̀bẹ ti ṣe ohun tó fẹ́ ṣe ni ibi tọ́rọ̀ kan gbèdé àfi ká ṣe sùúrù sùúrù nítorí wọ́n ti ṣe ohun tó máa ṣe kò sẹ́ni tán sọ fún ẹ́. Eh? oníranù jọ́bẹ̀ àna ẹ àti ìyàwó ẹ kò ní kó má bínú. ẹ má bínú. èmi ò bínú ìgbà tó bá ti mú lè rí tí mo sọ tó bá ti mú iṣẹ́ kò fàjà wà iye tètè kìlọ̀ fún o. Ah, kò sí wàhálà. tí ò bá mú lè rí nǹkan tí mo sọ ṣe ìjà máa wà o a ṣe bẹ̀rẹ̀ ìjà ni. ẹ máa rí mi wò bí ìran ṣẹgbọ́n ìyá ẹ sọ fún ẹ sọ fún tó bá ṣe ń lọ kò jẹ́ kí n gbọ́. ìranù orúkú ń gbọ́n ẹ̀mí bínú ni gbogbo ẹ̀kúkú ti gba sùúrù èṣù ò ní yà wá bára wa kalẹ̀ ẹ́ à. ẹ̀ ń bá yín wá olo ẹ̀ ń bá yín wá drink tẹ̀lé mu kó má tún jẹ́ pòun látún máa ní kó má tún stress ara ẹ̀. lómi tó lómi ọsàn ni mo fẹ́ o tó tutù dáadáa. òkè nǹkan tútù step down. òun ni lómi ọsàn ni mo fẹ́ mm, lómi ọsàn. mm àrùn jókòó ẹ wọ́n ṣàjókòó ẹ̀ ń tiẹ̀ tí ẹ mọ̀ ń ṣe ẹ̀yìn ẹni mo wà wọ́n ṣàjókòó ẹ̀yìn mo kúkú wà ẹ̀yìn mo wà orí ẹ má jìyàn kó bọ́wọ́bọ́wọ́ bọ́ yín lọ́wọ́ ẹ má jẹ́ kéèyàn kan kó bọ́wọ́bọ́wọ́ bọ́ yín lọ́wọ́ gbogbo nǹkan tó ń sọ yẹn mi ò ní súnmọ́ o mi ò lè ṣe o ẹ wò òótọ́ ni pé èmi àti ẹ̀ àjọ jìyà ni kò sí kò ṣàjòjì ẹ̀yin náà àmọ́ ó ti wà lákọọ́lẹ̀ ni akọọ́lẹ̀ ti wà pé ara tiwa ni máa ti là ní kí ni wọ́n á dé tá à ń gbàgbé ẹni gbàgbọ́ tí. èmi ò lè gorí ẹ o èmi ò lè gorí ẹ láyéláyé ṣáyìn lè gbàrú ẹ ni kéèyàn máa run kéèyàn máa bọ̀ láti ta báyìí ó bá ṣe wọlé báyìí òbúkọ́ dé orun dé ni gbogbo onúlé ló máa gbà e, èmi ò lè ṣe mọ́ mi ò lè ṣe mọ́ mi ò lè à irọ́ o ṣé rí wo èmi ò sọ pé kó o sún mọ́ èmi gan tí mò ń sọ̀rọ̀ mo mọ tí mò ń sọ ó yẹ kó mọ̀ pé ìyá ẹ̀ ṣí ọpọlọ sílẹ̀ ni ṣojú ẹ̀gbọ́n ẹ̀ ti wá ni màtí màmá wa sọ wípé kíní kankan ó tì o èmi náà mọ ohun tí mò ń ṣe mo fi tọ́ dúdú sínú mò ń tu funfun síta fún wọn ni ó yẹ kó mọ̀ pé òní ìyá òde òní ìyá òpònú ìyá tó já lónìí tèmi náà yé mi tí mò ń sọ̀rọ̀ mo mọ ohun tí mò ń sọ kọ́kàn ríbi máa bá tiwọn lọ ni wọ́n jáde. ẹ wo ọgbọ́n ọgbọ́n ni ọgbọ́n lèmi náà ń dá ṣe bí mo ṣe wá sí mo fẹ́ dà bí ọgbọ́n títí tí máa fi gba àwọn ọmọ mi tó wà lọ́dọ̀ àǹtí ẹ̀ tí máa fi gbà lọ́wọ́ ẹ̀ ni nísìnyí mo ti kọ́lé síbàdàn mo máa kọ́lé iṣẹ́ mi síbàdàn ìyàwó tuntun tí mo fẹ́ fẹ́ yẹn ń bá ti gbà wọ́n mọ́ lọ́wọ́ àǹtí ẹ̀ òun ló máa bá mi tọ́jú àwọn ọmọ yẹn tàjọ máa lọ máa gbé ń bàdàn kò lè ever mọ ibi tá a bá ń gbé láéláé sórí ibi tọ́rọ̀ gbédè yìí èèyàn ò gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ o a lè dákẹ́ nítorí wípé èèyàn ò mọ̀ gbésẹ̀ táwọn náà lè gbé ṣùgbọ́n èmi náà jẹ́ kémi àti ẹ̀ka jọ rìnrìn àjò ó níbi tí mo máa mú ẹ lọ. à màmí kí n mọ̀ ń dóṣe tó bá ti yégun yóò ti yọ̀rọ̀ tèmi náà. o ṣetán láti tẹ̀lé mi. kò sí wàhálà gbogbo ẹ̀ ló máa níyànjú sí ọ. ó rán ayọ̀ lá máa sùn. Mami. Níbo lẹ́yìn àti Sòńkánjú lọ? Mo béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ló ń bulẹ̀ ń lọ. Kò dá mi lóhùn. Torí ẹ̀ mo ṣe ní kí n tí wàá bá kí n béèrè lọ́wọ́ yín pé kí ló ṣẹlẹ̀. Ah, ìwọ máa wulẹ̀ dààmú ara ẹ̀ torí ìtì ẹ lèmi àtọkọ ẹ ṣe ń jáde lọ. Ọ̀rọ̀ mi. Mi ò lè lajú mi lẹ́kìn jẹ́ kí tàlùbọ̀ kó wọ. Gbogbo tó wà lórí ẹ̀ yóò máa kú òun bẹ̀. Áá ah, ah, báwo ló ṣe máa wà nínú ilé tó máa máa rùn tíyàwó ọmọ mi tó máa máa rùn bí gbogbo èèyàn wọlé wà nínú ilé rùn ìyàwó ọmọ yín rùn Ah, ah. ẹ dẹ̀ ní babaláwo sọ fún yín wípé kò sí nǹkan kan tẹ́ lè ṣe sí àtúnṣe kò sí bẹ́ẹ̀. ó ní kò sátúnṣe. wo ibi títẹ nìkan pin sí ibẹ̀ ní tẹlòmíì ti bẹ̀rẹ̀ jókòó ara ẹ ìrọ̀rùn lọ̀rọ̀ ẹ bá dé èmi àtọkọ ẹ̀ á lọ tí ah, ẹ bá bá lọ tí ẹ ní o à ní pẹ́ bí. ẹṣin o ẹjẹ ẹjẹ ọmọ pẹ́ o. àbújá kankan ò sí ẹ dákun ẹ bá mi sọ fún pé ayé ń pọ́njú ayé ń sáré ayé ń dògbò lọ o ayé ń kánjú ayé ń hmm. sáré ayé máa ń dògbò. gbogbo àlàyé ló ti yé mi yékéyéké ìtì ọ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò tó ń tá àyà dá sí nígbà ń bá pariwo sẹ́mi lórí ọ̀rọ̀ yìí bí ọmọbìnrin yìí bá wá ń gbèrò láti gbé ọwọ́ kọ́wọ́ ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ni ó fi lù bá rìgì sẹ́gi bá sẹ́gi rí ara ẹ̀ ni ó fi lù. Ah, ẹ ṣe ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ojú òní tí. ẹ wò ó ọmọkùnrin tẹ́ ń wò yìí n tí ẹ̀yin ò mà wá ti máa ṣe rí bí jọ́ méje pé ló kù fún lórí ilẹ̀. ẹ jọ bàbá ọjọ́ méje ọlọ́run ní kẹ́ ẹ fojú sunkún ẹ ṣàánú mi ẹ gbà mí bàbá ẹ wò ẹ jọ ẹ gbà mí ah, ẹ ní fojú sunkún ọmọ ẹyọ kan tí mò ń wò lójú ni mi ò gbọ́dọ̀ fojú sunkún ọmọ ẹ jọ nítorí Ọlọ́run bàbá mi ojú òní tìyìn ẹ jọ ẹ ṣàánú mi gbogbo ọ̀nà tẹ bá mọ̀ pé máa bá mi gbé gbà kò gbọ́dọ̀ kú ẹyọ kan ṣòyìn mi kò gbọ́dọ̀ pa kò gbọ́dọ̀ kú ẹ jọ ah, ayé mi. ṣé rí nǹkan ẹyọ kan tí máa lè ṣe fún bẹ́ẹ̀ bá fẹ́ kó kú tọ́mọ tó tún lura pẹ́pẹ́pẹ́pẹ́ tẹ́tún jèrè ẹ̀ nǹkan yẹn ọ̀dọ̀ ọmọ mi ewé jòkó ló wà o. ẹ jọ ẹ bá a pè wọn kẹ mú fún wọn àkọ́mu wà kò síye tán owó wà kò síye tán fẹ́. Rọ́lákẹ́. mi ò feel pé ó jẹ́ ká máa fa ọ̀rọ̀ yìí gùn mọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé a lè jọ ṣe mọ́ that's the truth because àrùn ojú ni now. àjọ wà ní the same category wo sí kóníkálukú máa lọ́nlọ́ ẹ̀ we are not in the same category now ṣé level kan náà lájọ wà ní kí ló tó ń takú sí mi lọ́rùn. Ah, kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà lẹ́yìn ìgbà tó ní kí lọ ṣẹ́yún tán wá ló fẹ́ mi ìwọ tó jẹ́ wípé mo máa dúró ìlérí tó ṣe fún mi kí ló tó ṣe máa lò lè mi. gbogbo ìlérí yẹn mi ò lè fẹ́ mọ́ kó kí ló ń kí ló ń sọ yìí sórí gbogbo yìí tí mo sọ fún ẹ ìlérí nǹkankan yẹn mo fi get soft part of you ní kí n lè kó lè yọyún tó wà nù ẹ̀ dànù ó dẹ̀ ti yọyún nìyẹn so everybody can go their separate ways that's it now. báwo ni mo yẹ máa fẹ́ ọmọ babaláwo láyé kò lè work. ẹ àmọ́ mo sọ fún ẹ tẹ́lẹ̀. o sọ kí ni fún mi tẹ́lẹ̀ kí n fẹ́ ọmọ babaláwo. mo sọ fún ẹ. kó jàre kò kò gẹ́ra pẹ̀lú rọ́bìṣẹ́. mo dárò bọ̀sùn ó ṣe ń tó tó yìí ó ṣe ń tán. káwọ́ ma. ẹ jàre ẹ káwọ́ ma. ẹ wo ṣé wa. sún sọ̀hún yẹn kálàáfíà bá lè jọba ọ̀sùn káyè wà dáadáa pẹ̀lẹ́ ṣé dáadáa ni mo ní kọ́kọ́ ẹ pé ẹ sọ̀kalẹ̀ ọmọ nìyẹn ò ń gbìyànjú wàhálà tó ń ṣe inú ilé yìí níwọ̀ nìkan ti pọ̀ jù kó tó kó tó fọṣọ kó tó tún gbogbo lè ṣe mélòó lè ra ẹ ẹ mo dẹ̀ mọ ọmọ tí mo ní mo mọ̀ pé kò sí kankan tó máa bẹ́ẹ̀ fọwọ́ kún bẹ̀ ìyẹn ni mo ṣe wá wò wípé o nílò olùrànlọ́wọ́. Hmm. olùrànlọ́wọ́ irú olùrànlọ́wọ́ wo ni ọmọ ọ̀dọ̀ àbí cleaner. ọmọ ọ̀dọ̀ kẹ ẹ yẹ kí wọn náà mọ̀ pé ọmọdé ò ní dúró nù lé pẹ̀lú gbogbo ń takò sí i ọmọdé ò lè dúró wo ìyàwó ni mo mú wá fún ẹ tó máa máa ràn ẹ lọ́wọ́ ẹjọ́ máa máa bó bá gbégbá òun náà máa bẹ́ẹ̀ gbé bó ń gbáwò á máa bẹ́ẹ̀ gbé. bọ̀sùn ń gbọ́ mọ́mì wọn ò bí bọ̀sùn dá wọn ò bí bọ̀sùn dá bọ̀sùn lè wọ ọjọ́ mi kan sọ fún mi pé ó mú yàwó wá sínú ilé ìwọ fún mi wọn ò bí mẹ́ta lẹ́ẹ̀dá wò má ti ọwọ́ bọ̀ mí lẹ́nu. tó bá tọwọ́ bọ̀ ẹ lẹ́nu kí ló fẹ́ ṣe hm? kí ló bùkún ẹ fẹ́ dà. Hmm, èmi ò bùkún èmi ò búkọ mi ò bẹ lọ́rọ̀ mo ẹ kí ló fẹ́ fẹ́ súnmọ́ ni wo tó bá fi lè súnmọ́ sórí orí ẹ tó jẹrà yẹn orí ẹ tó bàjẹ́ yẹn máa fi ìgò máa fi fọ́yà láṣà òbúkọ ẹ lórí kí ló ń wọ́ọ̀rì ẹ bébì mi wá gbé báàgì and show me to my room. Wọ́n tẹ̀ ń sìn ní ìlú lẹ́yìn. Stop now. Àfọwọ́kọ̀ mọ́. Baby, I'm gonna work. I'll let you. I'm gonna wake up tomorrow right now. I'm not gonna say. Àwọn àgbà ló mọ̀ bí tó máa wó sí. Bọ̀mọdé bá ń gẹ́gì nígbó. Àwọn àgbà náà ló mọ̀ bí ó máa wó sí. Sùúrù tó lọ́jọ́ lè so òkúta jìnnà kò sí bí ìjì náà ṣe lè jà tó ẹ jẹ́ ká ṣe sùúrù jọ wọ́n ti. àbọ̀rọ̀ ni fọlọ́yẹ bó bá dẹnu ẹ̀ ló. ẹ jẹ́ ká ṣe sùúrù. bàbá ìjókòó sáàyè ẹ. ìyàwó lè pani. bó tilẹ̀ wù ká jìyà tó láyé. Hmm, bàbá ní sùúrù. mi ò fẹ́ kó jẹ́ ká fi iná sórí òrùlé sùn wọn kí ló dé tó sùn mọ́ ìyàwó tuntun rọ́lákẹ́ kí ló ṣẹlẹ̀. kí n sún mọ́ ọlọ́mọ máa jẹ́ àṣàṣìdànù àṣìdànù nìyẹn àjáde àpẹẹrẹ ó dàbí pé ó máa dàbí pé èèyàn ń rọmi sínú àpẹẹrẹ ẹ mọ̀ kó máa máa jò dànù ni àjáde àpẹẹrẹ ni kò ní wọ́ǹbù kò lè bímọ kò lè gbọ́pá kò lè gbọ́pó bó ṣe wà yẹn kò lè lóyún ìṣòro ńgbà tó mọ bẹ́ẹ̀ kí ló dé tó dé àfẹ́ ah, ìwọ̀n mami ṣe rí gbogbo èyí tèmi ṣe yẹn èmi fi túbà bẹ́ẹ̀ lójú ni kó lè ṣe nǹkan tá a fẹ́ fún wa ah, nǹkan tèmi ṣe nìyẹn èmi máa ti lọ́mọ tó máa bímọ fún mi ta o. òsínlẹ̀ ní tó fẹ́ fẹ́ ta tó máa bímọ fún wá gbọ́ ohun tó máa ṣe rèé ó máa máa tán ni o má jẹ́ kó funra o wàá fi itọ́ dúdú sínú wàá tún funfun síta ni béèyàn ṣe máa ń ṣe nǹkan nìyẹn ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa sùn wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa sùn wọn kó bàa lè má fura. ṣé o mọ̀ pé bó ṣe yẹ kó ṣe lè mú mi. ọ̀sán ìdàgbò máa jájú wọn ó ti máa jájú first one mo fi ya ẹ mo mọ̀ wípé normal ọkùnrin ọlọ́run tó wá tì ẹ̀ wá ó wá rò pé o lè ṣe second one kò mú jẹ bí ìkùnà olóko ni bí pàkúté ni wà pa. bámúbámú ni mo yó mi ò mọ bébí nǹkan mọ ẹnìkan ìmọ̀ ara ẹni nìkan ló gbàyé kan àníbámúbámú ni mo yóò mẹ́mọ̀ bébí ń pọ̀mọ́ ẹnìkan ìmọ̀ ara ẹni nìkan ló gbàyé kan. ẹyẹ kúkọ ìṣàánú ẹ kú ṣèbù ẹ ṣàánú ẹ yẹn. ètò ẹ̀yìn mi ti wà ẹ lè bọ́nú ẹ̀ ah. torí àkọ́dá oró ni kò dàbí àdàgbẹ́yìn ìbọn níwọ̀ kí ni burúkú yìí tó yẹ kí ìwọ àti ìyá ẹ̀ kẹ́ mú mi gẹ́gẹ́ bí ìyàwó tó dáa kẹ́ máa gbé mi kẹ̀kẹ́ kẹ́ máa fẹ́ mi nímú kẹ́ máa gbogbo nǹkan tí bá fẹ́ ni kẹ́ máa fún mi ẹ wá gbìmọ̀ ọ̀pọ̀ ìfẹ́ fẹ́ ìyàwó mi lè mi wá sínú ilé ìwọ. ọmọ mi kò lè wá ibà o kò ibà. pẹpẹpẹpẹpẹpẹpẹpẹpẹ ẹnu ìdákẹ́ ẹ̀yin yóò ṣe ẹ̀yin aládàáradà ṣé bí amọ̀ lẹ́yìn ìṣá abiyamọ lásán lásán ẹ ṣèjà náà ẹ̀yin ìyá ọkọ bọ́ǹfìtà àtẹnu akẹ́yìn jẹ olóòórùn ẹ wò ọmọ yín ó mú mi ó sọ mí dàgùn ẹ rí kọ̀kọ́ ṣe sí i ìyẹn èyí tó fẹ́ sílé tó ń rùn káàkiri bí òkú ó sọ di òkú kọ́ ẹ rí kọ̀kọ́ ṣe sí i ètò wá fẹ́ kó fẹ́ obìnrin mi kó bá lè bà láyé jẹ́ ẹ̀yin yọ ìṣobìnrin o ẹ ń ṣèyàn rárá ẹranko lásán lásán ní ẹ̀kọ́ dáwọ́ èèyàn bóra ni wo mo ní information fún wọn tí ẹ ò jẹ yìí sórí gbogbo document tí mo ní kò sign ìyẹn gbogbo àwọn properties ẹ àti ti company ṣò rántí kò sign ẹ eh. gbogbo ẹ pátápátá ó ti di ti tèmi. Ah. yẹ́ẹ̀ máa ti hàn kankan mo ṣe mẹ́yẹ̀ bọ̀ lápò ní mi ti sàn kankan tó wá rí gbogbo owó tó wà lákàùntì àti ètò wà ní joint account wa gbogbo ẹ̀ tí mo ní kó transfer sí account ni. ẹ̀mí lọ pé kò keep ẹ̀ yẹn. wọ́n ní keep ẹ̀ forever my dear ó ti di tèmi pátápátá. mo dárò. ó ti dárò tètè. mo ṣe bí mi yẹn náà. Ah, ṣé wàá rí eléyìí ọ̀hún pé lè ló kéré jù gbogbo eléyìí tó ní mo kàn ní kí ṣàánú yín mo filẹ̀ fún eléyìí tẹ̀wá nù ẹ̀ àmọ́ dá mi lójú wípé ẹ̀yin méjèèjì ẹ lè fi ara rẹ gbẹnu lé e torí eléyìí tẹwàá yìí o òun lè máa bá kú ẹ lè bọ̀ nú ẹ. mo máa wúgo máa mi èègbókò ló kọjá mo bí kò mo ní lọ́ọ̀bù tó wà láàrin wa mo kọ̀ ẹ́ bá a ṣe ìkarùn ẹgbẹ ẹgbẹ pé wọ owó ẹjẹ kò bẹ yìí kò bẹ yìí lọlẹ ní ilé kò bẹ kó rí bọ. àwọn mi àwọn mi àwọn mi àwọn mi. àwòrán. ọ̀rẹ́ kò jẹ́ iye ronú ṣùgbọ́n kò sẹ́ni tètè òde bá o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wa ti di ǹbámọ̀ ǹbámá ti ṣe àṣetàn ó dáa pọ̀n bẹ́ẹ̀ ni ṣoré mi tó ń wo ìtẹ́mí wà lára mi o. ìwọ wo nìkan ṣe ìwọ kó lójókòó tó fresh tó ń dán yìí o lè ṣerun èmi ò lè ṣerun ìwọ kó lójókòó tó fine wo fi mí lẹ̀. ó tọ́ ni ẹni tó bá sọ tiẹ̀ ló máa mọ̀ sórí yìí tí wọ́n fi fi irun orí ṣe yẹn irun abẹ́ tèmi ni mo lò. bẹ́ẹ̀ ni irun abẹ́. bẹ́ẹ̀ ni ìgbà tí mo dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta ni mo fi ń ṣe nǹkan oṣù tí bá ṣe nǹkan lọ́jọ́ mẹ́ta màá sinmi fọ́jọ́ mẹ́ta màá tún ṣe lọ́jọ́ mẹ́ta. ṣùgbọ́n láti bí ọdún mẹ́ta ń sìn ojoojúmọ́ ayé yìí ni mo fi ń ṣe nǹkan oṣù mi ò tún wá ní ṣe nǹkan oṣù lásán o òórùn yìí ò dáa ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọkùnrin kankan rí. rárá kò ní rí nígbà tí mo bá ń ṣe píríọ̀dù lójoojúmọ́. ìdí nìyẹn tó fi jẹ́ pé tó bá dé ọ̀dọ̀ mi nìkan lórí ẹ̀ máa ń rùn sí ẹ̀ orí ẹ̀ kọ́ ló ń rùn abẹ́mi ló ń wà. Ah! Hmm. kí la tọrùn bọ̀ yìí ah. kí la tọrùn bọ̀ yìí. àtọrùn bọ̀ pọ̀. Ah! a ti sáré kọjá kádàrà a ti gbàgbé pé bíntín láyé a máa ṣe wọn tá a lè ṣe ni a máa fàyè sílẹ̀ tá a bá tún wá fàyè sílẹ̀ tán ayé ṣì máa máa ṣe tiẹ̀ a sáré kọjá kádàrà ó ti jájọ́ wa lójú ń sìn. bá ṣí tán lẹ́ẹ̀dí ẹ má jẹ́ ń ṣe kó o tiẹ̀ lè gbọ́n àti dọ́jú kan fún bíkọ́sẹ̀ mi ò gbóòórì orí ẹ̀ tó ń mú nǹkan tá a lè ṣe ni pé kájọ máa gbé kájọ máa fi ẹ̀mí kan ní káwọn tó fi gbé ká máa ràn para wa ká máa jẹun ká dẹ̀ máa ṣàdúrà lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá Ọlọ́run lè ṣàánú wa. ìyẹn mo máa gbàdúrà ni àwòyà tàdúrà. olórùn yẹn kò lè lọ. má sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ pé kò ní ó máa lọ kí a máa gbàwòyà tàdúrà lójoojúmọ́ àwòyà tàdúrà. lójú ayé ń sáré ayé máa ń dogbo lọ ni. àwẹ̀ ṣọ́ra o ṣọ́ra o ṣọ́ra o ṣọ́ra rẹ̀ ṣọ́ra o ṣọ́ra rẹ̀ ṣọ́ra o. nítorí pọ́jọ́ ń lọ ẹ̀dá ẹ̀ máa gbàgbé àti sùn nítorí pọ́jọ́ ń lọ ẹ̀dá ẹ̀ máa gbàgbé àti sùn wákàtí kan ò dúró de ẹnì kankan láyé mo ní wákàtí kan ò dúró de ẹnì kankan láyé bàtí wáyé pa máa rí bẹ́ẹ̀ gangan là ń rí o ẹ máa máa kánjú ju kádàrá lọ ẹ̀dá ẹ ṣàkíyèsí torí pé kò síbi tá ń re tá ò ní lè rọ́pò débẹ̀ torí kò síbi táwa ń lọ tá ò ní lè rí mọ́tò débẹ̀ ẹ ké sára. ayé ń pọ́njú ayé ń sáré ayé ń kánjú ẹ̀yẹ sáré o àyè